Hmm. nígbà wáṣẹ̀ àárọ̀ owó ná àárọ̀ játa hmm. àmọ́ nísìnyí ohun gbogbo lọ ní mẹ̀lọ́mẹ̀lọ́ mọ́. Hmm. ayé òun ọ̀sẹ̀ dojúrú alígbà àwọn ayé bàbá wa nìkan ti ń rí bó ṣe ń rí ìtísẹ̀ wa ń dùn mí jù bẹ́ẹ̀ ni pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí àwa náà fi ń rẹ́jẹ bí wọ́n bá wí wọ́n náà ṣèkò tí a ní gbogbo nǹkan rí báyìí bó sì ti ń rí bọ̀rẹ̀ látẹ̀yìnwá kò sí ẹ̀wà ayé mi mọ́ báyìí. àfikọ́ ló kó wa yọ. ǹdẹ́lẹ̀ ǹdẹ́lẹ̀ ǹdẹ́lẹ̀ joko joko ẹ rí i pé ẹ rí èmi àti àwọn akẹgbẹ́ mi. a sì gbọ́ yín gbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti gbọ́ pé ẹ̀ ń bọ̀ ládùúgbò wa orókìkí yín ti kàn gbogbo ibi tẹ́ ẹ bá dé tẹ́ ẹ ti ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ wá sí wèmí àtàwọn akẹgbẹ́ mi a kàwé ebi tó kàwé kákàwé dé a níṣẹ́ lọ́wọ́. kì í wí nìkan àwa tá a kọ́ṣẹ́ gan-an a rí nǹkan kan ṣe bàbá ẹ dákun ṣàánú wa. ọ̀dà ẹ ṣeun. bẹ́ẹ̀ni bàbá o bàbá gẹ́gẹ́ báwọn ẹlẹgbẹ́ mi ṣe sọ ẹ bá wa nǹkan ṣe sí mi o àgàgà obìnrin kò ní dá ká má sì jà lẹ́nu ọmú ká má sáré lọlé ọkọ nígbà tá a rí kan ṣe kan ẹ dákun bàbá ọ̀nà òfin ṣe. ọ̀dà ó ti yé mi. máa bẹ́ẹ̀ pẹ̀ fún wa ẹ mọ̀ bínú pé ìbéèrè wa pọ̀ ṣé rí bí ọjọ́ bá ti pẹ́ sí rí díẹ̀ hmm. àgàgà obìnrin àní lè rìn mọ́ torí àwọn ọ̀dàlẹ̀ bàbá tó bá wà lè ràn wá lọ́wọ́ láti gba àwọn agbófinró kó máa ṣọ́ wa káàkiri ìlú. n tó gbogbo ẹ̀ náà ni wípé kò sí iná nílùú ni. sórí tìlú bá wà tó mọ́lẹ̀ kedere àwọn jàǹdùkú ò ní ráyè ṣiṣẹ́ ọwọ́ wọn hmm. torí inú òkùnkùn ni wọ́n ṣiṣẹ́ ṣùgbọ́n nígbà tá a bá ti ṣètò tí gbogbo ìlú mọ́lẹ̀ tí náà wà nínú ìlú kò síbi tí wọ́n ó forí mù sí láti ṣiṣẹ́ ẹbí wọn. ẹ̀yin tẹ́ ẹ kàwé ẹ mọ̀ wípé ìwọ̀nba iṣẹ́ tí mo dálẹ̀ mo ti gba àwọn èèyàn tí a sì lè lé wọn kúrò ká tún gba ẹ̀yìn síbẹ̀ ní tí wọ́n ṣe ni wípé àwọn ọ̀rẹ́ mi tán nífọ̀n tí wọ́n lè kanná tán sì nífẹ̀ẹ́ ìlú yìí wọ́n pè wọ́n wá kí wọ́n wá dáṣẹ́lẹ̀ tí gbogbo yín ò wá ríṣẹ́ ṣe ẹ ṣùgbọ́n mo mọ sọ kinní kan fún yín o ṣe rí ìwé tẹ̀yìn lẹ́yìn ká òun kẹ́ ẹ tó kàwé ẹ máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n máa tọ́ni sọ́nà wípé ibo ló yẹ ká yà sí o torí ẹlòmíì ó kàn kàwé ni kò ní ká tó wúlò fún àwùjọ yóò sì mọ pé òun kàwé yóò mọ gbéwèé ẹ̀rí kí ṣàgàdà ṣàgàdà ẹ bẹ́ẹ̀ bá kàwé ẹ mọ béèrè lọ àwọn tí wọ́n kọ́ ẹ̀kọ́ ìjìnlẹ̀ ń pa rẹ̀ pé ibo ni kí n yà sí irú èwo ni kí n kà ẹ bó ti rí nu gbogbo yín lẹ́ẹ̀rí ṣẹ́ṣe àwọn ọ̀rẹ́ mi ò wà dáṣẹ́ lẹ̀ tẹ́ẹ̀sì rí ṣẹ́ṣe tí ẹ̀yin obìnrin ó tọ́ ni kò ní í dáa kẹ́ ẹ ti kẹ́ ẹ tètè mọ́ ẹbẹ́ mọ́kùnrin tó ní tẹ́ ẹ bá ṣe báwọn ìyá ni wọ́n fi jẹ yín nígbà tẹ́ ẹ bá níṣẹ́ kankan lọ́wọ́ tẹ́ ẹ ti tẹ̀ lọ́kùnrin lọ ìyá ni ìyá lè yàn bá bọ̀ ọbẹ̀ ó ti da gbogbo ẹ̀ là á mójútó. ṣé ó ti wá tán báyìí. ẹ ṣe wá bá wa kò tí ì tẹ̀ ẹ́ pẹ̀ fún wa tá a bá ní ká mọ̀ sọ́lá tóní eh. á sọ́lá tóní títí tí ò fi di ọ̀la ni. ẹ ọ̀dà kò ti gbọ́ ẹ eh, ẹ̀yọ́kù yóò dìjọ́ mi sẹ́ni gbogbo èyí tẹ́ ẹ ti sọ̀hún gbogbo ẹ̀ làámù sá lóògùn. ìlú ìlú ó tòrò ẹ eh, ara ó dẹ̀ yìí ẹ ṣeun ẹ káre ẹ ẹ wá mọ̀ tí lọ kí ẹnìkan ó tẹ̀lé mi ó wá gbà kan. bẹ́ẹ̀ ti ṣe bàbá wa gba nǹkan àlejò yìí. sì ń wò wọ́n yìí òdu ni wọ́n wòye ṣáìmọ̀ olóko ọ̀dọ̀ tẹ̀yìn gangan náà àwa sọ́dọ̀ yín pé kẹ́ ràn wá lọ́wọ́ lórí tí wọ́n fẹ́. Ah, omilabu má ti ń lukun ọlọ́run nígbà yìí ṣàtinúmọ̀ràn wọn ní gbẹ ló ṣe jẹ gbẹ ló ṣe gbẹ ń kùmọ̀ jẹ gbẹ ń kùmọ̀ gbẹ lọ́bọ̀rọ̀ gidi kò máa rírì inú ṣe bí òun rè jẹ ọ̀sán tí ń fẹ́ àjọ wá ìmìlẹ̀ wa bá nù lé. ẹ̀fọ́ ẹ̀fọ́ orí jèmi. bàbá ẹ ṣe ipò akínrógun ìlú wa yìí ni mo fẹ́ mo sì mọ̀ pé ẹ̀yin lẹ lè ṣe é. ẹni tó fi àlẹ́nu ni pé àbúrò mi ni nílẹ̀ yìí olówó ó ní ilé iṣẹ́ ńlá tí a bá ní àkàlé ní èjì owó tọ́lọ̀ ń fi sí lápò fẹ́ẹ̀ tó tìjọba tí ọba jùlọ ó ní ká lájẹ gbogbo tí àfi ṣayé lolódùmarè ṣe fún un kí ni ń wá ní ipò Akínrògùn hm? ẹ lóòótọ́ ni mọ́mọ́ tí ń sọ o torí bó ti wà ń àbúrò olówó ní pé bí olówó ìbáwọn dámọ̀ràn ogun o tó sì mọ̀ pé dúkìá àwọn ó tù dànù ọ wá fẹ jẹ oyè mi ni irú ọ máa ah, lè mi. ẹni tí òfin ti ń ṣe bí ìgbà tí èèyàn omi la bú mhm. wọn ní kẹ́ni má ṣe kọ́rọ̀ mọ́ pọ̀ bó o lọ ṣe fẹ́ ń wí ṣé ká pọ́ lọ́hún ó ṣe ni àbí ká sọ òdodo tí ń bẹ nù wa. ẹ má ṣe ní ọlọ́gbàdúrà tínú yín gangan mo fẹ́ kẹ́ ẹ bá ń sọ fún alàgbà kan. ẹ ó dífá fún pé gbogbo yín lẹ mọ̀ pé òṣèlú ti kú oníyọ̀wáyọ̀rì ó ti dòkòwò ó ti diṣẹ́ ó sì ti dowó ọ̀pọ̀lọpọ̀ ti paṣẹ́ẹ̀tì tí wọ́n wá jókòó tó ṣèlú wọ́n sá jẹun ọ̀dà àkànmú làwa lọ yá o ẹjẹ́ àpàdé o à ń lọ ẹ̀yìn odi à ń rí ìpolongo àbá à ń rí ìṣàjọyọ̀ lèrò pọ̀ làlọ́kọ̀ tó gbà wọ́n nú ọgbà yìí tá a bá wá lákínrógun bó o lá ṣe dọ̀hún ṣe ẹ gbọ́kọ́lẹ̀ ni àbẹ́ ẹ̀sánwó epo àbẹ́ ẹ̀sánwó mọ́tò. àá ẹ bàbá èmi ní ọkọ̀ tí mo lè gbé lẹ̀ àwọn ọ̀rẹ́ mi náà tún lọ́kọ̀ tó pọ̀ bí ò bá tún tó àátọ̀ gba mọ́tò ń gbòòrò ṣé tá a bá tiẹ̀ wà á kọ́kọ́ lẹ̀ ṣé omi là á dànù ẹ̀ ni di dandan tí a ń sọ ni pé tá a bá gbọ́kọ̀ lẹ̀ báyìí a gbọ́dọ̀ tó ronú èèyàn tí ó bọ́kọ̀ lọ náà mú ẹ ti da nípa ọlọ́run ká. ẹ dákun kí gbogbo ọjọ́ fọkàn sí o ṣé ẹ mọ̀ pé ìbọn ìrọ̀ ìbọn ìyọ́rọ́ lọ̀rọ̀ ìjọba bí wọ́n bá la wọ́n ti máa kígbe ẹ̀ lónìí àgàgà wọn làwa à ń tẹ̀bọ́ lówó ń wá gbéra láti ibi tó jìnnà níwà ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ìbí lọ́balẹ̀ sáàrin wa ní ìwọ sì kọ́kọ́ ń yo iṣẹ́ náà nù hmm. ọwọ́ wa ó láti ṣe o. Ah, ah. àṣà náà ni kálukú mo ti yẹ. àtòrí ire nù fi tó lu ah. eh? àásani àdáda kìbọ kálukú mu tiẹ bọba yọba sẹ ọ̀nà lọ yọba sẹ ọ̀nà lọ ntọ́ba yọba sẹ ẹ̀kan lọ yọba sẹ ẹ̀kan lọ ntọ́ gbogbo bàbá ti gbà láàmà fún un. tiẹ̀ ní pàtàkì èèyàn mélòó ní ìjọba ó fún un ṣe kí n bọ́yá ẹ sáà méjì ẹgbẹ́ kan tọ̀ mí wá ẹ máa fi yòókù tó lù ṣe sóò ṣe é ṣe. bọba ti gbà náà là á ṣe ṣe ẹ wo ṣe rí ọ̀rọ̀ àkànmú ni mo fẹ́ sọ fún yín wọn ló ní kankan kankan lóòótọ́ àti bọ́pọ̀lọpọ̀ lòwò wọnú mi ṣùgbọ́n ìjà rántí pọ̀ mọ́ bíbí tiwa ni ọmọ bíbí tiwa ni ngbọ́ bá sì ti ga àti ga nù èmi máa ń gbé yóò ṣe ń tọ́tọ́. ọmọ ẹni o sì lè ṣe jù bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká lọ kúlẹ̀ kẹ́ẹ̀dì ọmọ ẹlòmíì ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀tọ́ bẹ̀ sámọ́là ẹ̀gbọ́njẹ fàlejò ìbílẹ̀ bá mọ́ àtàlẹ́ àná là àti ìpèlú ẹ̀. ètò àwọn iṣẹ́ ńlá ni o bá a bá rí ṣe lónìí ọ̀dà bí ọba sì parí lónìí ẹ máa lọ ṣe ìyókù bẹ́ẹ̀ bá kò ń kò ọlọ́run bàbá ṣe gbogbo ẹ̀ ọlọ́run bá yanjú gbogbo ẹ̀. kì í sọ̀rọ̀ yìí mọ́ kì í sí ọ̀rọ̀ tá a máa jiyàn lé lórí. àkànmú òun làwọn ló ń fẹ́ tí wọ́n fẹ́ kó joyè akínrógun ọmọdé ń fẹ́ àwọn àgbà sì ń fẹ́ kí ló tún wá kùtà ń dúró dé. ọ̀rọ̀ yín dá olórí àmọ́ kinní kan wà tí ò yé mi o bó la ti fẹ́ ṣe ti àkànjí ikọ̀ ìdá méjì ayọ́mọ́lẹ̀ tí wọ́n ń pè lẹ́nu ìkan ṣoṣo. ẹ ah, wo wo wo tó bá ṣe tàkànjí ni fiyún lẹ ah, eh, adégoróyè gan ti ránṣẹ́ sí wọ́n sì ti bá a sọ ó ti gbọ́. ṣé ẹ rí nìsín bẹ́ẹ̀ ṣe wá foríkorí tá a wà á fún àkànmú látìlẹ́yìn tó gbọ̀ngbọ́n lẹ́lẹ́ka àjẹká báyìí ẹ lọ́ọ́ bá wọn olórí òṣìṣẹ́ tẹ́ ẹ bá wọn àti bá wọn sọ ọ́ ẹ̀yin ló kàn tún ẹ tún fi ọsọ bẹ́ẹ̀ kó lè dùn ni. Eh, eh, kò sí kankan bẹ́ẹ̀ èyí là ń dúró tẹ́tẹ́lẹ̀ pé ká ẹ tú wa lẹ̀ àtìgbà wo mo ti tú yín lẹ̀ àbí wọn ò tí ì tú yín ni mo eh, ti tú yín lẹ̀. olórí eh? ìdúró òsì mọ ìbẹ̀rẹ̀ òsì bíṣẹ́ bá ti yá ó ti yá nù. olórí ẹja tètè máa lọ. ẹ ọjọ́ ẹ bá ti ń bá wọn sọ báyìí ọjọ́ òye kí gbogbo rẹ̀ mọ dún ká máa mú pọ̀. àwọn náà wà lẹ. kò sí kò jù bẹ́ẹ̀ náà lọ àwọn àlù náà rè é. ọ̀rọ̀ ẹ̀ ta ọ̀rọ̀ ẹ̀ ta. Ah, àwo ọgbọ̀ngbọ́n báyìí náà ni a máa ma fi ṣe lọ́tún lọ́sì ó dáa mo ti gbọ́. ọ̀rọ̀ òṣèlú ò rọrùn. <laughs> mo ti gbọ́ o. ẹ kú kàlẹ́ o. Ah, ìyá wa èmi náà ti béèrè mo ní báyìí àṣọdá kárẹ̀ ni rẹ bá gbélé àṣẹ ni kárẹ̀ èèyàn rere bá wọ́n ní tolórí tẹlẹ́mù lórówó ná owó wà ní gbogbo òru gbogbo èèyàn lórí ṣẹṣe kò sí wàhálà kò sí dààmú kankan kódà gbogbo èèyàn ló rówó lò. fàdékẹ́mi aya mi bó ti yẹ kó rí náà nù òkàrè bó ṣe yẹ kó rí nù ìlérí tá a ṣe faraàlú nù òkàrè mo ti gbọ́. ó dà ẹ kú kalẹ̀ o. ó <laughs> jàre ìyá wa ọ̀rọ̀ ni wọ́n sọ kalẹ̀ yìí. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ sọ kalẹ̀ ó kàn jẹ́ pé Eh. ṣe rí gbà mí eh. ọ̀rọ̀ àwọn èèyàn wa gíga ni eh. gbogbo wọn náà kú mọ̀ ìyá yìí hmm. ní àyà olórí wọ́n sì mọ ohun tó máa máa hùn láti gbọ́ <laughs> lóòótọ́ wọ́n ń ròyìn ìjọba yìí pàápàá lórí ọ̀rọ̀ ìrànlọ́wọ́ táwọn ọmọléèwé àti táwọn òṣìṣẹ́ tó wọ wọ́n ń ṣe déédéé àwọn ròyìn bákan náà wọ́n tún ròyìn àwọn ọlọ́jà tí fèrè tẹ̀ ń yálówó tó fi ń dókòwò tó ń ròyìn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ olórí o àwọn àgbààgbà ń bínú wọ́n ń kùn yànmọ̀yànmọ̀yànmọ̀ pàápàá àwọn alátìlẹyìn wa inú wọn ò dùn rárá ah, ah. inú wọn ò dùn rárá àwọn alátìlẹyìn wa àwọn àgbààgbà wọn ń kùn. wọn ń kùn kó yẹ wo ọ̀rọ̀ lórí ah, ebè náà ni. ọwọ́ bá wo dúró ná ṣé àwọn àgbààgbà tó ń wéhùn àtàwọn alátìlẹyìn wa àwọn èyí ṣe aráàlú yìí. aráàlú náà. gbogbo àǹfààní tí àwọn aráàlú ń jẹ kò dọ́dọ̀ wọn. ẹ ó dọ́dọ̀ wọn àti wọ́n gbọ́dọ̀ yàtọ̀. yàtọ̀ bó fún àtìlẹyìn wọn. àtìlẹyìn tí wọ́n ṣe fún wa ṣebí ká lè ṣe àṣeyọrí ni wọ́n fi tì á lẹ́yìn kí wọ́n mọ̀ tì á o kálátìlẹ́yìn kankan mọ́ ti àṣubú o mọ́ jẹ́ wọn ó ti àṣubú ibi tí wọ́n bá ti ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ ké mọ́ wọn lẹ́nu ni ìlérí tá a ṣe fáráàlú ni wípé à á ṣe dáadáa ṣùgbọ́n wípé ẹ àgbà kan wá ń kùn alátìlẹ́yìn kan ń kùn wọ́n jẹ́ wọn kùn kùn kí wọ́n ti àṣubú o ṣó o ti gbọ́ à èmi ò lọ́wọ́ sí wípé kí ẹ bámúbámú la yóò àmọ̀ pé bí ń pọ́ mẹ́nìkan o èmi ò lọ́wọ́ sí o ibi ọba ti ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ̀ ké mọ́ wọn lẹ́nu ni.

kò yẹ yín sè ṣe mọ̀ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi fẹ́ràn kí n máa ṣe èèyàn nígboro hmm. kí n máa ṣe ràn mo ti fi à ń ṣe lu yẹn púpọ̀ nù ẹ̀ sí ọwọ́ sàkání tẹ̀yìn ẹ jẹ́ kí mi máa ṣe èèyàn nígboro wọ́n dá mi mọ̀ wọ́n dá mi mọ̀ kò sí tó bá ń ṣe láyẹyẹ tí n bá dé bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ máa yí padà. òfìdá náà ni òfìdá náà ni mo ṣe. ètò yẹn ni kẹwàá ṣe fún mi kálẹ̀ yìí. ètò náà ṣé wọn ò san owó oṣù ni. ẹ̀yẹ kọ́. ìbọn ọba fẹ́ ṣe èèyàn mọ̀ ṣe èèyàn ní owó oṣù rẹ̀. olórí kò yé mi. owó tá à ń gbà náà pọ̀ owó tá à ń gbà ń pọ̀ bó o bá fẹ́ ṣe èèyàn èmi ò kó o ṣe ṣe èèyàn o mọ̀ ṣe ní owó oṣù rẹ̀ ẹ̀ ṣé o ti gbọ́ mọ̀jẹ̀ mo ti àlọ́ pọ̀npọ̀n o mọ̀jẹ̀ àkóbára wa o mọ̀ ṣe èèyàn ní owó oṣù rẹ̀ ṣé o ti gbọ́. àárín wa ò ní bàjẹ́. kò ní bàjẹ́ o mm. ṣe o mọ̀jẹ̀ àti ó bàjẹ́ ọ̀gá o. ìwé ló tó ga mi. nǹkan yìí kọ́ náà wọ́n sàánú wa ni. Ah, mo ní kọ́ mọ́ sọ fún yín pé mo ti ń bọ̀. ẹ o. kẹfẹ. kẹ ẹ pẹ́ fún wa o. ẹ pẹ́ fún wa o. ẹ ṣe ẹ kú nílé. ẹ ń gbà mo rí pé lẹ̀sùn lánàá ni mi pè padà kí ẹ jó kúkú jàrọ̀ yìí. bàbá hmm. ṣe ti rí ẹ ti rí. Ah, ẹdítọ̀ fún rẹ̀ ọmọ pé n tó ń ṣe ọ̀dà mo rò pé wọ́n ti kàn ó ti fi ránṣẹ́ sí mi yọ ṣàtúnṣe lọ́la. ẹ káàrí bàbá. ẹ fẹ́ yí bàbá àwọn ọmọ wa ń bẹ ń bẹ. bàbá wọ́n ní àwọn ọmọ wa wà níbi àwọn ilé. bẹ́ẹ̀ ni kì í ṣe rọ ṣùgbọ́n náà síbẹ̀ ìwọ̀n náà la lè ṣe mọ́ kò sí ètò òṣìṣẹ́ tí ò gbowó nu wọn àmọ́ mo ti bá kọmíṣánná sọ̀rọ̀ ó ní wọn bẹ̀rẹ̀ sí í dé lálẹ́ ìsáàárọ̀ ọ̀la. Ah, bẹ́ẹ̀ ti ń rí ẹ̀sìn ẹ̀ pẹ̀ fún wa ẹ jèrè. Hmm, ẹ̀yin èèyàn wọ́n ní kẹ́ni mọ̀ṣẹ́ kọ́rọ̀ mọ́ pọ̀ nbọ̀ nbọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ o ẹjọ́ olórí oko wa mo fẹ́ rò àkànmú tó figbá búra tó fàwọ̀ búra kò sí ní tí ọ̀jẹ̀ tán o afẹ́ lè keegun sàárè ìyẹ́ ẹ̀ jáde kí e búra la fi gbàgbọ́ gbogbo tó lóun ó ṣe fún wa kò ṣe o ẹ má pọ́dọ̀ bàbá yín gbogbo ẹ̀ ń wọlé sí o. bàbá kíní kan wá ni o àwọn mọ́tò tí. Tí tọmọ fọn fà fún yà fún fà fún yà fún ṣé bí gbogbo ẹ̀ ni wọ́n dì sẹ́yìn ibùtù tí di mọ́tò ó balẹ̀ dẹ̀dẹ̀dẹ̀ wọ́n wọlé yìn bàbá wọ́n sì ń jáde á rí. ìyálọ́jà ò kéwé èkúté ilé tí ọjà kọ̀ mọ́ tí wọ́n á rí ìjọbẹ̀ ṣe é mọ̀ pé ọfẹ́ kó ń lé ọ sọ̀rọ̀ ni ọ̀dà ìwọ́dán lóhùn gbólóhùn. ìrìn òkun eyín ò tójú tèmi sú bàbá. ọ̀dà bí ọ̀bà yìí ọ̀ ń fi yí ọ ńgbà èso òsà ń so òsà nígbà tí òun ò tiẹ̀ tí lálàá pé òun wọ́n wà á béèrè ipò tàbí padà wálé yìí láti ń bẹ̀ ẹ rántí ẹ wo gbogbo bí a ti ṣoore sí wọ́n ń mórè wa gbogbo bí tí a ti ń retí oore wọ́n ń mẹ́bùn wa èmi náà dákò tí wọ́n ti ń ságẹ̀dẹ̀ wa bàbá ṣe pé tọ̀gẹ̀dẹ̀ ni á pè wọ́n máa já fún ọ ẹ̀yìn náà ẹ rántí o àwọn kan bẹ tí wọn ò tí ì mòye tí wọn ó dù ọwọ́ bàbá ẹ dákun ẹ̀ràn lọ tí wọ́n bá gbé kalẹ̀ sọ rántí pàápín ni àbí bò láti ṣe mo gbé wọlé rí ìbá purọ́ mọ̀ọ́yàn ẹ fi mí lẹ̀ fọlọ́hún. ó ṣe fún àwọn ọlọ́jà ó ṣe fálátà ó ṣe fẹ́lẹ́po ó tún ṣe fóníbúrádì pàápàá gbogbo wa la gbádùn ẹ bàbá. ẹ sọ̀rọ̀ ní. ó ń yà mí lẹ́nu náà ni bí bàbá ṣe ọ̀rọ̀ tí bàbá sọ yìí náà ní í jọ mí lójú ah. àbí. ẹ gbọ́ ẹ tí ìjẹ ń bọ́rọ̀ débẹ̀ ṣé ó ti yé yín ìwọ ni kankan ń bẹ nínú àwọn obìnrin ilẹ̀kẹ́ pọ̀ lọ́jà kìsẹ̀gbò tó wo mọ́kẹ́lẹ́ ẹ̀yìn tí mo pè é ẹ mọ́ ríra yín bí olóòótọ́ ẹ̀rí máa jẹ́ mi nsọ ni torí gbogbo okòbí kan ọ̀rọ̀ lọ́tẹ̀lẹ̀ ẹbẹ̀ mi ò dùn mí o bí i ṣe pé gbogbo àwọn tí wọ́n nírètí tá a sọ retí wọn dòfo tí wọ́n wá ń fẹjọ́ sùn fún àpẹẹrẹ gbogbo àwọn ọlọ́jà ni wọ́n wá wọ́n ní àwọn fetí gbóhùn ọ̀rọ̀ ni àwọn ò fojú rí àwọn olóyè náà wá àbí òye ó burú débi pé àwọn ẹgbẹ́ lẹ́gbẹ́ lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà ni wọ́n wá mẹ́sàn-án kàn pé àwa la ní kàn ó ṣe báyìí wọn sì ṣe tán àwọn ọ̀rá bọ̀ ẹ̀. ẹ̀dùn náà bàbá o ẹ ní àwọn olóyè náà wà báyìí ṣé àwa ṣáwa la wà báyìí. àbẹ̀ní ṣé wọ́n nìkan lóbìnrin tó wà ní olóyè ni ah, ah, olóyè pọ̀ nílẹ̀ yìí ilẹ̀ yìí nìkan kọ́ gbogbo ìgbèríko wa náà ni olóyè wa. ẹ̀yin Kẹ́mi Ọláògùn ṣe é rọrọ tí ń bẹ ńlẹ̀ ẹ ṣe sùúrù dáadáa ni o ẹ kè sí àkànmú ni torí tọmọ yìí kí ọba mẹwẹ àjẹwẹ lọtún àjọwé lọsì àfihàn àti pàápàá pé ẹ̀yin lẹ mú àkànmú wá sọ́dọ̀ wa tẹ́ ẹ̀ ní àṣìṣe fún un àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá wa ń ta kò nísìn yóò nítumọ̀ bá mi lójú àwọn aráàlú. ṣé n tọ́ ọmọ wíkì inú mo rò pé nǹkan kọlù ọmọkùnrin èmi rẹ̀ ni o kò sípàdé tá a ṣe nu ilé ìtìmọ̀ yọ sẹ́yìn rí o wọn ní bọ́ọ̀ bá ti mu tí yóò ń bì kan bí wọ́n bá dọ́rọ̀ mi lẹ̀ láì da ọmọ pé ẹ̀kúrọ́ ẹ̀kúrọ́ lóòótọ́ ni lóòótọ́ ni sọ fẹ́ gbèpè ni. Hmm, ntọ́kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ́kọ́ sọ́mọ ẹ lòmí o. ó dára ti gbọ́ bàbá ẹ ṣe ṣe rí ẹ mọ tèmi tiẹ̀ fẹ́ sọ bàbá ẹ foríjì mi o. àgbàlagbà ní ọjọ́ yín ò sì dalẹ̀ ẹ dákun ẹ mọ̀jà fi òbúrẹ́ wà ká múra ẹni lájẹ ṣe rí àkànmú tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí Ah, lóòótọ́ tó bá kọjú sẹ́nìkẹyìn ló kọ sí ẹlòmíì àmọ́ lọ́dọ̀ tí a ń gbìyànjú o gbogbo àwọn olóyè tẹ́ ń sọ̀rọ̀ wà yìí ní sọ̀rí ní sọ̀rí bí kálukú bá ṣe rí ní ṣe ń fún wa ní nǹkan àbí ọ̀tún owó tí ń sì ná yìí ó ní kì í ṣòwò ìjọba inú àpárá rẹ̀ ní ti ná ah, bó èmi rò pé bó bá kù díẹ̀ káàtó tó ṣe tí ò dáa ẹ rán ni sí. ẹ̀wọ̀n ká mọ́ wulẹ̀ torí àwíjàre kí tọ́ tán lẹ́nu gbogbo ẹni tó bá ń ṣe burúkú tó bá ti ń rẹ̀yìn obìnrin bẹ́ẹ̀ bá mi ń di pèsè ọ̀lẹ̀ ni àbí kí ló fẹ́ sọ. àmọ́ àpò àkànmú ti lómi tẹ́lẹ̀ kójú tó rọ̀ sí. kí a ní olóyè sọ yìí wọ́n láfọ́jú ọmọ rẹ̀ pẹran o ó ní wọ́n dà bàbá ẹ máa jó ẹ máa yọ ọ ní kíni ó ní mo gbọ́ ni n ò tí ì gbà ó dìgbà tó bá tẹ̀ ń lẹ́nu. <laughs> ọ̀rọ̀ yìí yé mi àbí ó ti yé mi ẹ rí wọn ní bẹ́ẹ̀ yóò ṣeun ànípò ṣeun béèyàn ò ṣèèyàn àní pò ṣèèyàn béèyàn bá ń sáwó bàbá rẹ̀ níta gbangba tí ọba ti fún wa náà ń bẹ̀ àní wí lóòótọ́ làkànmọ́ dáa ní gbogbo ìlú ọ̀dà káàkiri àgbáyé àmọ́ kò dáa lẹ́ẹ̀dẹ̀ yìí. àkànmọ́ tó ṣe pé wọ́n ti fi ìdálẹ̀ lọ́wọ́ tí a bá là ń kà kò lè ṣẹ̀jẹ̀ ah, ó náà òṣìṣẹ́ rẹ̀ ni ah, ọmọ wọn bá ti fún yín ní gàǹkárà kan ìgàn eh, lẹ́sì méjì ọ̀tàn ṣe rí tèmi ẹ má bá mi jiyàn mọ́ so ti yé gbogbo ohun tí ń wí èmi nìkan kọ́ ni mò ń wí o so ti yé yín nìyí bẹ́ẹ̀ ni bọ́ bá kẹ́ ẹ̀yin kọ̀kẹ́ lòmíì ọdọ ẹ dákun yóò ṣàtúnṣe yóò ṣàtúnṣe ẹ dákun mo bẹ̀ mí ọmọ ẹlẹ́yìn yóò ṣàtúnṣe. wo sọládòye aróńṣẹ́ rẹ̀ la wá o tí ìbá wa ṣètò lórí ọ̀dọ́ tó ní dandan nígbà gbọ́dọ̀ pàdé lónìí àwa ní ṣíṣe ńlẹ̀ wa o ẹja ṣe pápápá. ẹ wo ojú òní tiwa o ṣẹ́ẹ̀sì rí ó ń bọ̀ ó ń bọ̀ àwọn là á dẹ́ẹ̀dẹ̀ láyé ọjọ́ òun o ayé ìsìn tá a wà ayé ojúlé yẹn mú tó nǹkan ń bọ̀ gbogbo wa la mọ Rẹ̀mílẹ́kún ẹ mọ ọmọ olóyè omi labú ó lọ bí wákàtí mẹ́ta ní ìsìn tí mo kúrò nílé wọn àwọn sẹ́kàn wá wà tí òye ọmọ tó ní wàhálà yẹn mo bá lọ lé wọn àmọ́ bí tá ti ń ṣe ètò ìlanilẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ ni mo kàn ń gbọ́ tí àwọn ọ̀rọ̀ yẹn ń wọlé wá tí ń wọlé wá tí ń wọlé wá tí ń wọlé wá kí n sá mọ́ fọ̀rọ̀ gùn ẹ wò ó wọ́n ti fẹ́ yọ olóyè akínrógun o ẹ wọ́n ti fẹ́ yọ kàn mú lóyè ìpàdé tó ń ṣe ó lágbára débi pé wọ́n fẹ́ yọ baba lóyè ni o. àwọn baba tún ti bẹ̀rẹ̀ orí burúkú wọn wọ́n ti bẹ̀rẹ̀ òfo wọn ẹ kò sí wàhálà ìkọ̀ọ̀kan nu wọn dá lọ́mọ jómọ́lé ntọ́ bá gba kó sórí ibú yóò sórí ibú ntọ́ bá gba kó nù yóò nù kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ẹ ẹ ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù o dákun sọládòye ó sì dọ́ lójú pé nítorí wí tòótọ́ ni. ibi mo bọ́jú orí mi dé lóòótọ́ wọn lè mọ̀ pé alọ́dọ̀ pọ̀dọ̀ ni wá àmọ́ wọ́n ti bí ọ̀hà náà ilẹ̀ ta sí i mo fojú ara mi rí gbogbo wọn báyìí ni tí wọ́n ń ṣèpàdé ọ̀hún. ẹ̀dọ̀ àná ṣe é wá rí bó bá wá rí bẹ́ẹ̀ sẹ́ńdọ̀ bó bá rí bẹ́ẹ̀ ìwọ ìwọ ẹ lọ kú gbogbo àwọn ọ̀dọ́ yòókù a gbọ́dọ̀ ṣe ìwọ́de tó lágbára sẹ́ẹ̀rí ẹ méje tàn yín o àwọn bàbá wọn ti dáńtẹ́ láwọn ó dá o ẹ gbádùn mi tá a bá sì sọ́ra ẹ mọ̀ jẹ́nà àlè dá nǹkan kan àbí ṣé àbí tí mò ń sọ bí ò yé yín ni. ohun tó bá ti yá kan kì í pẹ́ mọ́. àti kékeré láti ń pẹ́ kàró kó bó bá ti dàgbà tán apò òní ká bá a bá tètè sọ fún ọ pé àwọn ọ̀dọ́ ajẹ́ nǹkan ní ìsìn ẹ mọ̀ jẹ́nà yín o ẹ̀tọ́ wa ọlọ́run níjẹ́ wọn fi rẹ́lẹ̀ o ẹ ti wọ́ àbí ọ̀yà ọ̀yà ọ̀yà. sórí ọ̀rọ̀ olówó àyè àfikún náà wọ́n ṣàánú wa kúkúrú bí ìlú ṣe ń rí báyìí kọ́ ló ṣe rí tẹ́lẹ̀ àmọ́ níbi tí àwọn alágbára bá ṣe pọ̀ tágbára tó ń forí gbára wọn àwọn àgbàsíbọ̀ ó ní tí erin méjì bá ń jà àwọn koríko bẹ̀ àwọn ni wọ́n máa ń forí fa gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ olúwa yìí ó ti ń tẹ̀yàn kí lèèyàn fẹ́ sí i àmọ́ ní tó ṣe pàtàkì tó ṣe kókó jù ni wípé ẹ̀kọ́ ẹ̀kọ́ ṣe kókó àti pé ààbọ̀ òwe a máa jọmọ́ ń yà ààbọ̀ òwe a máa jọmọ́ ń yà o. àmọ́ bàbá mi ẹ tẹ ẹ mọ nǹkan hmm. tí ẹ bá ṣe pé bóyá àwọn ọ̀rọ̀ sí títẹ máa ń fún mi kò fi bẹ́ẹ̀ wù mí gan-an pé kéèyàn lọ léwu torí tá bá ní àwò ọ̀pọ̀ àwọn tó kàwé ọ̀hún gan-an àríṣẹ́ àwọn tó tún ríṣẹ́ náà ìbẹ́yìn náà lè lẹ́nu ẹ̀ yìí ìjọ pé wọ́n sanwó oṣù ọjọ́ pààrọ̀ owó àjẹmọ́núgbà ọjọ́ òlèyàn fẹ́ ṣe yùn dà. ẹ ẹ ń tọ́ka ó yàtọ̀ sẹ́ni tí ọ̀kà àti pé wé ìgbàkigbà làǹfààní lè yọ jáde fún ẹni tó bá kàwé bí kò wá ṣe kò wá ṣiṣẹ́ kan àti pé wò ó àwọn tí ń tata tó kàwé ìṣe tí ó ṣe tata rẹ̀ fún àwọn èèyàn yóò yàtọ̀ fáwọn tí ò nǹkan kan àti pé wọ́rọ́ àkànmú tí ó kàwé ni gbogbo báwọn èèyàn ti ń fà lọ́tún tí wọ́n ń fà lóṣù. wọn ò ní fà ìdí ẹ̀ ní tí wọ́n gangan fi gbọ́dọ̀ mójútó wéè rẹ̀ kó o lè júrú wa yìí lọ torí bí táwa náà wà yìí ká tó pa àkàwé dáadáa ni ipò owó tó ju báyìí lọ. ah bàbá mi ọ̀rọ̀ ńlá lẹ sọ yìí o àmọ́ orúkọ bàbá wa àkànmú tẹ́ ẹ dá ní ìsìn ló mú mi rántí tí mo rí ìjẹ́ tó dé ẹ sá mo rí lóye omi labú ah, ah, èmi àti rẹ̀mí lẹ́kọ̀ọ́ ọmọ wọn aláàfẹ́ lọ kàwé bí mo ṣe ń dásẹ̀ wọnú ilé wọn báyìí ète tí mo bá táwọn àtàwọn olóyè kù ń pa ó lágbára. ẹ̀yin èèyàn wa èmi kọ́ mo pè pàdé o èmi náà mo sì pè pàdé àgbà kí ló rán mi sí yín ṣùgbọ́n mo gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ yín pẹ́ wá àgbà kí ni kí n sọ fún yín wípé ọ̀rọ̀ àkànmú ó ti gèjì ẹ̀mí òun ọwá ni yíyọ láàyò akínrógun kó máa jókòó àkànmú nìkan kákínrógun ó kù ayé rẹ̀ wọ́n wá ní bèrè lọ yín o bẹ́yìn bá wá rí i pé ọ̀rọ̀ àkànmú ò tọ́ sí ẹni tó yẹ ká kú yọ kó nǹkan akẹ́rọ̀gùn ẹ wí o. bàbá ẹ dàgbà ẹ dàgbà yá àwa ní ìsọmọ èké àbí wọn bá ọjọ́ orí tá a ní ìta fi joyè a ti kú lọmọ èké àmọ́ àkànmú àfẹ́ rí kókó ẹ̀sẹ̀ kan tá a lè pọ̀ sẹ̀ àmọ́ mọ́rántí pọ́ láhùn wọ́n rántí pọ́ láhùn àkànmú láhùn hmm, àkànmú láhùn wọ́n sì lọ fẹ́ràn obìnrin bẹ́ẹ̀ ni wọ́n ló fẹ́ràn obìnrin àlè lọ mọ́ ọ̀jọ́ tó àlè gbé tọ́ lọ́ba dé náà wọ̀ ọ́ ajakínrógún ṣe é papọ̀ sí pé ká tún dá sọ̀rọ̀ tọ́ lọ́ba kò sí ìta àlè gbé wọ̀ àbí ṣé ò fẹ́ràn obìnrin. bẹ́ẹ̀ ni àkànmú fẹ́ràn obìnrin ṣùgbọ́n kì í ṣe bí irú tiwa báyìí. ẹ̀yin ọ̀mẹ́rù yín dì ní torí wọn sọ pé bí obìnrin bá dọ́dọ̀ àkànmú tó bá kẹrù ẹ̀ lọ báyìí àkànmú ó tẹ̀rù ẹ̀ yẹbẹ́yẹbẹ́. Mm ẹ̀yin ò mẹ́rù dì ni. ẹ̀mílẹ́kún ẹ̀lẹ́ níbo ń wọ́wọ́ látàárọ̀. mò ń kàwé. irú ìwé olórí burúkú ò lè ń kànú lé látàárọ̀ arábò wọ. sọládò yìí ló kọ mi. inú ilé lẹ ti ń kàwé. èèyàn bí àkàmúlà ilé náà ẹ bá dúró kú ipò ta tẹ̀mú mi lọ yẹ kẹ́tù ẹ lọ kàwé. kó sí lọ. <laughs> bàbá ẹ ń pààrọ̀ rẹ. àmọ́ bàbá ẹ kéwèé o. nígbà tẹ mọ̀ pé ààbò tó péye ò sínú ilé yín bíi kí ló dé tẹ́ ẹ̀ kó wa lọ bòmí lọ ṣèpàdé irú ìta wa ṣe bí. torí kí nìyẹn. àwọn ọmọ tó ti wà nílé látàárọ̀ tí wọ́n wá ti ń gbọ́n tá à ń sọ ńkọ́. sáwọn ilé sáwọn mi ò tó lè àwọn àtòjọ àwọn náà dànù ní lílọ làkàn mọ́ lọ. ẹ wo ń tó ṣẹlẹ̀ yìí ẹ fọ̀gbàgbà rẹ̀ gbalẹ̀ ẹ̀yin obìnrin ni ẹ máa kíbò ṣepọ̀ láhùn ẹ fà wá lẹ̀ sí pé ọ fẹ́ràn obìnrin kọ́dà àlekúrọ́ ọmọ alekọ́gbà wá ń yàwó kò sí tá a lè ṣe. ẹ jẹ́ ó yé gbogbo èèyàn wípé àkànmú ẹsẹ̀ àkọ́kọ́ ọ̀làhùn ẹsẹ̀ kejì ó fẹ́ràn òpin kayọ. ète ète sẹ́lì ká dẹ̀ tètè jọ lọ́wọ́n ba lọ ìfún wo ní ń bẹ inú òròmọdìẹ táwọ́dì òkè ọmọ já lọ fi wọ́n lẹ̀ lọ wò wọ́n ran ilé ète òkè ni wọ́n ń pa ṣé ẹ gbọ́tọ́ lọ yẹn àníbi táwọn gbàdúrà sí ni pé kọ́ lọ́yìn lédùn wa kọ́ bá wa pẹ̀lú wa ìṣirí dáa. fọ́ ọmọ tí ó ṣẹlẹ̀. Eh, eh, ṣẹṣẹ mọ tó ń bà mí lẹ́rù jù sẹ́mi kó wọn gbọ́dọ̀ yọ àkànmú torí àkànmú ń ṣe dáadáa sí àwọn ọ̀ wa lásìkò. wọ́n fẹ́ yọ àkànmú. wàhálà ni tí wọ́n bá yọ. gbogbo ohun tó ń ṣe fún àkọ́kọ́ ààrẹ tó lè ṣe o owó oṣù wa sísan gbogbo òlu tó ń tún ṣe ẹ dákun torí ọlọ́run ẹ ṣàánú wa bó láti fẹ́ ṣe tàn ní yọ olórí. wò ó fọkàn balẹ̀ ọmọ tó ṣe ní ìsìn sọrí ah. gbogbo àwọn olórí òṣìṣẹ́ báyìí lẹ́kàlẹ́kà báyìí lọ́wọ́ àárẹ̀ pé ọ̀ pé gbogbo wọn àá wàá ṣe ìwọ́de ẹ̀hónú pé n tẹ́ ẹ fẹ́ ṣe yo àwo ní gbà. ẹ ẹ jẹ́ kí mi ọ lọ báyìí àwọn olórí olórí lẹ́ka kọ̀ọ̀kan bóyá kí n lọ bá ẹ̀yin kọ́ bò lẹ ti fẹ́ rìn. iṣẹ́ ti bẹ̀rẹ̀. gbogbo agbára tẹ ẹ bá ní ẹ jẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ olórí o. ọwọ́ yín ló wà ọmọ mi ọmọ mi alẹ́ mi àgbà ní káàkó. ẹ bàbá ọ̀rọ̀ owó òlù lẹ̀ mọ̀ ń sọ yìí ká mú owó òlù ká máa ṣe báṣabàṣá ẹ wo kò sọ̀rọ̀ ń ó yé mi mo mọ̀ pé ọ̀rọ̀ tó dùn tó dùn náà là á mọ̀ gbọ́ lẹ́nu alábòsí ọ̀dà agbọ́yìn òkú kan owó ètò ààbò òlu nǹkan ṣé wọn nìkan náà lọ́mọ dàyún àpò àbí wọn yìí ṣàṣojú èèyàn lọ́dọ̀ ìjọba ìjọba iye yìí lọ́wọ́ ẹ̀ wò. security vote ẹ̀yin wá jẹ́ bí ọlọ́dẹ àbẹ́ ẹjọ́ lógun. èmi mọ̀ ni ah, omi làbú òsì kó bá mi. Ah nígbà tó gbé kinní ọ̀hún àńjọ náà a fẹ́ kọ́ jọ ẹ̀yìn lókè akọ́délẹ̀ ìtanilọ́yà àbàyè o. bàbá kò rí báwọn sẹ́rí ká tó dọ́dọ̀ yín ọ̀dọ̀ àwọn tá àti ìyàdọ̀ wọn pọ̀ gan-an ká tó dọ́dọ̀ ti yín ká tó wá tọ́jú àwọn èèyàn kan tó tún wá dọ́dọ̀ tí náà kí ló fẹ́ dàbí omi fẹ́ pọ̀ jọ́ka lọ. ẹ ah, ah, ẹ ṣe wá forí mi bùn mi kẹ ẹ gbogbo bí ẹ ya ń kẹ ẹ jẹun ó ṣe kẹ ẹ jẹ mi ó fàsìkò yìí jókòó kí n forí lóṣù kánú lé mi ẹyàn mi jẹ o èèyàn kan yìí sì ṣe bẹ́ẹ̀ kó mo jẹ̀gbé o so ti yọ ní ìsìn èmi ni wọ́n wá ń ṣàlàyé fún ẹ̀yin ọdẹ ilé mi àbágbé ń ké lọ ọmọ mi sí tẹ́lẹ̀. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rẹ o ajá ilé òpilẹ̀ gbóni èèyàn abẹ òpilẹ̀ rorò ọmọ aráyé ní kọ́ni lóró o ń bọ̀ bá yá àwọn ọmọ ẹni tí ọ̀gbọ́n ọmọ ẹni tí ọ̀mọ̀ràn tí wọ́n bá jẹ ká tí wọ́n mú kọ́ yó wọ́n máa sọ̀rọ̀ tí ọkàn wọn àkànjí náà ni onífọ̀bàjẹ́ ó náà ní pọ̀bàjẹ́ ní yọba lóyè rẹ o ajá alé òpìlẹ̀ gbóni èèyàn abẹ òpìlẹ̀ rorò ọmọ aráyé ní kọ́ni lòrò rẹ o àbọ̀ ọ̀gbọ́ ń tọ́ fàáyé ọkàbùkù bẹ́ẹ̀rẹ̀ àbá fi ni pé gi èmi àkànjí wọ́n wọ̀n dànù àbísú wa dájú olóko ọlọ́ fìbínú kámẹ́lẹ̀ olóko náà fìbínú rọ̀ pẹ̀bó àbí ó tiẹ̀ gbágbímọ̀. bàbá ẹ wo ọ̀tọ̀ ní agbára àkànmú o ọ̀tọ̀ sì ni ti akínrógun tí mo bá wá pa méjèèjì pọ̀ kò sẹ́ni tó lè dúró àfòkè àfigbó. àpò ẹ̀mí papọ̀ yóò burúkú dúró yóò burúkú dúró. ọlọ́run ọba àtò ọ̀sẹ̀ o gbogbo ẹ̀ṣẹ̀ tí n bá ṣẹ̀ nídìí ọ̀rẹ́ ọ̀ dáríjì mi o. òjé ti wọwọ́ olóòṣà ó kú bàbá ẹ̀ tí ó bọ̀ já lọ. ẹ tòjé mo olóòṣà lọ́wọ́ ó kú bàbá ẹ̀ tí bẹ́ẹ̀ máa gbá àṣìpá òwe gbígbá bá dojú dé àṣì bí o sì ṣe é sí àfọ bí òjé bá dọ́wọ́ olóòṣà tí bíbọ rẹ̀ bá ṣòro ọ̀ọ́ àṣìgbélégì àṣìmú àdá gàǹdarí ayò òṣà òjé òjé ọwọ́ ẹ̀. àà àà káròdù àsùn èmi ni a ní kára alẹ́ òmu ẹ̀ eh, ẹ̀ eh, ń tà ń bí sẹ́mi kò gbọ́dọ̀ gbẹ́ kápẹ́ ọmọ pé omi gbóná gbọ́dọ̀ pẹ́ lẹ́nu bẹ́ẹ̀ sì ni ọwọ́ tó ń wò yìí kò gbọ́dọ̀ pẹ́ ń sàkéèké bó ṣe rínú ìta aláàfẹ́ ràn lọ́wọ́ tá a báyìí lọ pẹ́ jù báyìí lọ ó ṣeé ṣe kómi ó ti tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu a gbọ́dọ̀ pẹ́ o. ẹ wo àwa náà ṣàdédé pẹ́. ẹ mọ̀ pé bí tá à ń lọ òun a gbọ́dọ̀ mú nǹkan ìṣura bíi méjì lọ́wọ́ ni òun ló jẹ́ ká pẹ́ má bínú. ẹ jọ o ẹ dúró ẹ dúró ojú òní tiwa o ẹ dákun olórí òṣìṣẹ́ dá láàrin wa. Ah, ah. Mm, mm, mm, èmi ọmọ ká máa gbàgbàdo ká fọmọ àparò abẹ o nǹkan mi ń bá bọ̀ nù o. ṣẹ̀rọ olórí òṣìṣẹ́ o ti rán èmi ẹ ó lóun ò ní lè sí láàrin wa ní àyìn lónìí torí pé tó bá máa wà láàrin wa ó yà kájọ wà ní àyìn ni. ẹ wo ẹ já máa lọ ìwọ́de eléyìí ó gbọ́dọ̀ yàtọ̀ o kí ẹ lè mọ̀ pé àmọ́ kékeré. ẹ àti pàápàá ṣé tàbá rí olórí òṣìṣẹ́ sáwàtàwà ń bí àti tòjú àbáwá gbé ni. àti yọba

sáńbà dùn. ṣìkà tó nà. òró òró kò ṣeé jẹ mẹ́rin. bẹ́ẹ̀ni ibẹ̀ ló ń jẹ mi. ọtún ni. àkàmú la fẹ́. òun la fẹ́. àkàmú ò ṣeé yọ. kò ṣeé yọ. ẹ̀yin ọmọ yìí ẹ lọ sọ ara yín gẹ́gẹ́ kọ́lọ́hún ó sọ yín o kí wàá ní ti àgbà akéjẹ́ ń bú ẹ lọ sọ́ra yín o àwọn ọmọ àkànmú wọ́n wà níbi òkè òkun táwọn ti ń ka ìwé tiwọn ẹjọ́ rí yín ó pé kórí yín ó nálé o. ẹ wo bàbá ilé ti jó lórí ilé báyìí o. bẹ́ẹ̀ ṣe àtijọ́ ṣe àti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọjọ́ orí yín àti kò yín láàrin ìlú ìlànà o àmọ́ ní èsè yìí àrùn kankan mọ́ ẹ tú wa rẹ o ara ní àwọn ọ̀dọ́ ọjọ́. ẹni ara bá nínú yín ó rọ síbí tù. Ah. ẹ wo bàbá ṣé ẹ gbogbo òkú tẹ́ẹ̀sì lẹ́sẹ̀ rẹ ti yọ́lẹ̀ o gbogbo tẹ́ẹ̀sì ń gbélé pamọ́ ìlàwọ̀ ọ̀dọ́ ti rí. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ wọn sọ fún yín tẹ́ ẹ bẹ́ẹ̀ yú àkànmọ́ lóye tẹ iyún àkànmú kúrò ní akínrógun ẹ wò ẹ jẹ́ sọ fún yín ọkọ ọkan lọmọ wọ yóò sì máa yọ. bẹ́ẹ̀ni ẹ wò wọn lẹ́yìn ẹ àwọ. bẹ́ẹ̀ni ẹ rìnrìn wò. ẹdùn náà ẹdùn náà ta ló gún yẹn fún yín tó lè tọbi òṣòro. ìyá ìjẹsà ni. ọ̀rọ̀ ẹgbẹ́ kí lẹ́fí ń ṣeré báyìí ẹjọ́ ni yín ó pé o ẹjọ́ ni yín ó pé o. ọ sọ yìí rẹ. fìlà lórí mi. lẹ́yìn lẹ́kí ọ̀rọ̀ bàbá. ìwọ ló yọ lẹ́kí ọ̀rọ̀ báwọn. jẹ́ n wá sọ nǹkan kankan fún yín tí ẹ bá fẹ́ wọ́n mọ̀ sí yín lọ́gọ̀ kí wọ́n nà bí ajá tọ́já mọ́ lówó rẹ̀ lọ́wọ́ iná lẹ́sẹ̀ yín iná. àtàlọ́ wọ́n rẹ̀ ìgbàlódé àtàlọ́ wọ́n ìgbàlódé àtàlọ́ wọ́n ìgbàlódé àtàlọ́ wọ́n ìgbàlódé. dé bàbá ìyábọ̀. ẹ wo mo gbà fún yín o jàre àkànní hmm. bàbá ìyàbọ̀. ẹ wo àgbákin olórí gidi ni lóòótọ́ àwọn tèmi nù. àwọn ìlú gangan rè. àwọn tá a fi ń jagun nù ọlọ́run mọ̀ jà wọn lẹ́yìn wa. ẹun tẹ fi jó lórí náà nìyẹn ẹ kó èèyàn mọ́ra tó pọ̀. ọgbọ́ mo fẹ́ jà hmm. ìjà ń gùn mí o èèrà kan fi mí pegi bí èèrà bá sì fi ní pegi àwọn dànù. bẹ́ẹ̀ni ẹ ṣe o. a fẹ́ gba oyè lórí ẹkùn mo fẹ́ gbé fájá. ẹ máa gbóyè lórí ẹkùn mhm. ẹ wá gbé fájá mhm. ẹkùn ò sì ní pajá jẹ. Ah! ọ̀gbọ́n yẹn ní bájá wọṣọ ọ̀nà kámọ̀tẹ́kùn ọwọ́ ẹ̀ wo oòrùn kólógìnì ọjà àkísà tẹ́rẹ́ mọ́dì ẹgbẹ́ ọdẹ apẹ̀rẹ̀ ń gbogbo wọn ah, ọmọ ipò ọmọjàye hmm. akínrógun hmm. bá a ṣe jagun tó kí olórí yín ó tó rí akínrógun jẹ àwa fẹ́ gbàlú ẹ̀ ìwọ ni mo sì fẹ́ gbé fún. Ah, olórí ṣé ẹ gbàgbé wípé èmi ni igbákejì akérògùn ẹ dẹ̀rọ̀ bá rọrùn. kí ló mú tí ò rọrùn ah, ah, ńgbà tiẹ̀ rọrùn lè bá wà yìí náà ni tiẹ̀ náà rọrùn àbí bó o ní o. nǹkan fẹ́ wàhálà ni. Eh, àbí sọ̀ọ́ jẹ́. má jẹ mo ń yẹ̀yìn wò ni. ìlẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó wo mọ́kẹ́lẹ́. agbáke èmi gan ń dọ́gbọ́n yẹ̀yìn wò. <laughs> ẹ̀rù ní bà ọ́ àtọ́lá yóò sì pẹ̀lú ẹ̀ ìtọ̀ kì í tán di àkè ọgbọ́n ò ní tán nú ẹ̀. àṣẹ àṣẹ tanikan òun. ṣẹ̀wárí ẹ ń sọ fún yín gbogbo ọ̀nà tó ń gbà tó fi ń ṣẹ̀yìn gbogbo ẹ̀ pátá ni mo mọ̀ àìṣe déédéé ẹ̀tọ́ tí òde yẹ kó dé tí òde bí tó yẹ kó dé gbogbo ẹ̀ ló yé mi èmi ò sì lè ṣe bẹ́ẹ̀ ẹ wò mí ẹ gbé mi yẹ̀ wò bẹ́ẹ̀ bá ní dúró màá dúró ẹ bá ní jókòó màá jókòó kódà kẹ́ni dọ̀bálẹ̀ sílẹ̀ màá dọ̀bálẹ̀ torí mi mọ̀ wípé òrìṣà tó bá gbé ni là ń kó bì fún. eégún tá a bá dẹ̀ rí nígbà ìṣòro làárọ̀ ti dáná fún ọdún ọdún. gbogbo n tó wí tó o bá lè ṣe o ti pojú bókun o ti fi sí lọ́rùn mọ́ fàmí lọ. o ti yá bàbá. tó o bá wẹ̀yìn mi lọ́ọ́ mọ̀ rí mo lọ́gbọ́n ò ní tán nú ẹ̀ ǹde ah. ọmọ tá a ránṣẹ́ tó bá jíṣẹ́ tá a rán bó ṣe eh. tán bó bá gbẹ̀bùn lórí iṣẹ́ òun kò léèwọ̀ ọ̀jẹ̀ <laughs> o oṣù orí ó tì ọ́ lẹ́yìn àṣẹ ẹ̀mí ó tì o lẹ́yìn ogun ata. ọ̀rọ̀ tí mi o ṣùgbọ́n wọ́n ní ìwọ̀n níwọ̀n láàyè mọ̀ àmọ́ mọ̀ wọn ara ẹni níbo ni ó kù sí lóòótọ́ ni wọ́n ń sọ fún wa tá à ń gbọ́ wípé à ń ṣe dáadáa à ń ṣe dáadáa ṣùgbọ́n àwọn tó fẹ́ràn wa ni o àwọn tí ẹ rò pé wọn ò gba tiwa kí ni wọ́n ń wí tẹ̀yìn ń gbọ́. Hmm. olóye àwọn èèyàn ròyìn wa o kódà ìròyìn kì í ṣe tẹ̀tàn wọn là gbìyànjú wọn lè ṣe dáadáa ibì kan tèmi kàn rí pọ́ sí ó àwọn ọ̀dọ́ wa yìí ká mọ́ wò wọ́n ràn torí ọwọ́ tó bá dilẹ̀ báyìí ò ní èṣù máa wáṣẹ́ fún un bá a ṣe túbọ̀ gbà wọ́n síṣẹ́ ọ̀pọ̀ wọn ò níṣẹ́ lọ. ní tàwọn ọ̀dọ́ a ti gbìyànjú ẹgbẹ̀rún mẹ́fà wọn la ti gbà síṣẹ́ olùkọ́. àti ń bá gbàgbé àwọn èèyàn tó ń sọ láàrin náà wọn lè gbìyànjú ẹ fẹ́ kétó ẹ̀kọ́ yìí ẹ fẹ́ ọmọ ẹ. àwọn tí wọn sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ àti yá wọn lówó láti ró wọn lágbára kí wọ́n fi ra rin iṣẹ́ ẹjọ́ àgùn náà kọ́ la kàn rùn. wọ́n ń dá sàkàn kí ni a lọ ṣẹlẹ̀ náà o ti gbàgbé o àṣà kan tí a ń dá. irọ́ n táwọn èèyàn sọ ni pé àsìkò ti ọlọ́lá jùlọ àkàn pé o tún sẹ́pẹ̀rẹ́ ju ti mọ́jíyà gbé lọ. ọdún méjì tí ó ti gbé ọdún mẹ́rin mọ́jíyà gbé ó ti gbé mi o gbé mi ráúráú ni níbi táwọn èèyàn ń yin ìjọba yín dé ṣe wá rí ní ìhàlẹ̀ òròkẹrẹ agbákin àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n fẹ́ máa dàjọba láàmú. Oh, tó bá jẹ́ ti àgbà akin ẹ̀fà àgbà akin lẹ̀ ah, ah, wọ́n ní ọba òmúnimóògùn ah, àgò ni yóò dádìí ẹ ẹ̀fà àgbà akin lẹ̀ níwọ̀n ìgbà tí àwa bá ti ń ṣe táráàlú ń fẹ́ aráàlú ẹ̀ fi tàgbà akin lẹ̀. ẹ wàá mọ nǹkan tẹ́mi fẹ́ ẹ má jẹ́ àfojú kéke wo lúrú o ọlọ́jà ọbẹ̀ lúrú ṣe ẹ má jẹ́ àsọ pé èyí tó nǹkan èyí tó nǹkan torí pé kí ni ń kó àwọn ọmọ kéékèèké mọ́ra àtàwọn jàǹdùkú kómi ọmọ lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ibẹ̀ ni wọ́n bá wa. ẹ fi dáhùn àgbà kẹlẹ̀ ọlọ́run bá mọ̀ bá wa ṣe àmì àmì ẹ ṣe mo ẹ kú àtìlẹ́yìn mi wá pé inú ẹ̀ ó dùn mo ta lọ́fà ọjà àpòrò mo ta fà òkè orí nǹkan mú akérògùn agba oyè lórí ẹkùn agbèfájà kò lè wọ́n o. àṣẹ wà dẹkùn báyìí. bẹ́ẹ̀ni nǹkan wí kinu awo ehunsa èkúkú sún ihun ọ̀bẹ omi tá a bá irọ́ ìpá ọmọ lórí kò lè wọ́n. dákun mọ jàgbára orúbọ lójú àwọn tá a lò náà rèé hmm. èyí tó bá ṣẹ pé ó sì kìlọ̀ fún àwa náà ó kìlọ̀ fún àní padà lẹ́yìn ẹ̀ àtọ́lá yìí ò ní padà lẹ́yìn ẹ̀. àṣẹ. ẹ̀yin ọmọ bàbá bàbá dàtà sàrán fa sàrán àádà ti ẹ̀yin asàrán náà fún yín o bí olóyè bá ṣẹ̀ ẹ̀ mọ́ dìtẹ̀ o olórí aṣẹ́ ta o kọ́mọ́dé pé ọmọ mi sùn kò jí àbí òye ọpẹ́ títí ń sọ o bẹ́ẹ̀ bá bá sọ̀tá ọmọ náà ó kú o bọ́ bá ṣẹ̀yìn ẹ fẹjọ́ sùn tàbí ẹ wọ́nà ẹ pè é olóyè báyìí báyìí báyìí. wíwá táwa náà wá wọn ní tá a bá ṣe ní lóore. ọpẹ́ là á dú. àdúpẹ́ ṣé wàá ráwọn tẹ́ ń wò àwọn tájọ máa ṣe ìjọba ni kò sẹ́ni tá a máa ta nínú wọn gbogbo bí tá a bá sì ti ń ṣàṣìṣe ẹ wo ẹ pè wá kẹ́ ẹ sọ fún wa bàbá kékeré ẹ sọ nǹkan kan ojú òní ti yìn. ọ̀rọ̀ tèmi ò pọ̀ ọlọ́run ràn yín lọ́wọ́ mi. àṣẹ. o. àṣẹ. pàtàkì wáré o bẹ́ẹ̀ bá ti rántí àwọn bàbá ẹ̀mí gbàgbé mi náà. Ah! bí a ti ń tọ́jú ọlọ́kùnrin la ti tọ́jú ààrẹ ó tiẹ̀ dá oh, oh, oh. inú mi dùn kó bóde lẹ́nu ẹ̀. ẹ wo ẹ bàbá ni bàbá ń jẹ́ bàbá ni bàbá ń jẹ́ ẹ̀rọ àti jẹ́ ìwòrí sọ́lẹ̀ bàbá ni bàbá ń jẹ́. akérògùn sì bè wọ̀ jẹ́ ó forí ọlá ó sì fi dọ̀bálẹ̀ fún afọbajẹ lásánlásán ta gbangba. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń kọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kọ̀ gbangba ní bọ̀ káàkiri. Oh. Oh. ẹ wá ẹ wá ń lò lórí burúkú ni ẹ kò ju ọ̀nà lọ́wọ́ yìí ẹ já gbé inú gbọ́dọ̀ dá. oya oya oya oya. olórí ibi ọ̀nà kò sàánú mi níbẹ̀. Ah, ẹ ra bàbá ẹ ra sà. agbófinró la wa ọlọ́pàá ni wa. agbófinró ni ibo lọ wá dàbà ẹ. ẹ̀gbọ́n mi kan ó ń ṣe ìnáwó ní ìlú òdìkejì ibẹ̀ mo á ń lọ. bàbá ẹ bá máa wulẹ̀ kúrò ní ìlú hmm. nítorí pé tẹ̀bà kúrò ní ìlú ló máa ràn wá lọ́wọ́ láti lè ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ nípa ikú tó pa ọmọ yín Sọládòye. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bàbá mo fi ń dá yín lójú wípé a ṣe ìwádìí kíkún lórí ikú tó pa ọmọ yín kí mọ̀ kó lù ojú òní tì yín mo dúpẹ́ wọn. ẹ fọkàn yín balẹ̀ ojú òní tì yín bọ́ àdúrà yìí ọgbà o ẹ ṣeun. àwọn olórí ibú ẹ á pa mí mọ́nú ilé ẹ gbé wá ikú tó pa ọmọ mi ẹ lọ́mọ wa nígbà tẹ bá wa tẹ ẹ pè mí lù ẹ. ayé dára dé ayé ge o ayé dára dé ayé ge kò sákìrò ogun bíi tàkàndé ayé dára dé ayé ge sẹ́yìn náà rí i pé gbogbo ń tà ń tọrọ lóde báyìí o owó ń bọ́ síbi tó yẹ ó bọ́ sí lásìkò àwọn òṣìṣẹ́ wọ́n ń gbowó oṣù lásìkò àwọn tí ò ríṣẹ́ ṣe àwọn náà ń ṣiṣẹ́ lásìkò ṣe wá rí pásìkò tá a wà kò sí akínrógun tó dàbí ìtàkàndé ìlú ìti ẹ olórí èmi àmọ́ pọ̀ náà ti dára wọn o ìmọ̀ rárá ṣé ìlú tí adìẹ ti bà lókùn tààrọ̀ òrokùn tààrọ̀ òrò adìẹ yìí tí àwọn jàǹdùkú gbà gbogbo ògbóró kan lọ́wọ́ àlà àti gbẹ́dùn àti gbẹ́dùn ẹ wò mí tẹ́ ẹ bá ti gba owó lọ́wọ́ wọn gbogbo yẹn tẹ́ ẹ bá ti gba ẹ ti ti lọ́ọ́ dá padà o bó ṣe rí nu. ẹ òótọ́ làráàlú rówó gbogbo wa la ṣe mọ̀ pé bùjẹ̀bùdànù ló ń ṣèjọba ṣùgbọ́n ẹ̀yin lùlù bámúbámú lẹ yó ẹ mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan ẹ ẹ wò àránmọ́dánmọ́ yóò jẹnu yà yìí. wo ọ̀rọ̀ ńlá káyè ló sọ ẹ wo kinní kan lèmi mọ́tò dé mi lójú ẹ jẹ́ kinní kan ìyá ni afáìmọ̀ káàrọ̀ ọmọdọ́mọ yín má jẹ́ ẹnu ìyá ló kù. tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ àgbà akẹ́lọ́wọ́ afẹjọ́ gbogbo yín sùn o pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé. àbẹ́ ẹ̀gbọ́ ó ní pé gbogbo àwọn nǹkan táwọn jọ sọ ẹ tẹ̀lé gbogbo àwọn nǹkan táwọn jọ sọ tọ́jọ jẹ́ àdéhùn láàrin àwọn mọ́ ah, ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ o kò yẹ kó rí bẹ́ẹ̀ o ó sì tó fi kún débi pé gbogbo àwọn ìgbésẹ̀ tẹ́ ń gbé nì tẹ́ ẹ fi ti ẹnìkan ṣubú kó tó di pé wọ̀rọ̀ rí bó ṣe lóun ó rí àmọ́ abẹ́kẹ́ mọ̀ wípé abàtà rẹ̀gọ̀dì ńlọ́dọ́ kọ dúró lọ́sìnsìn o ntí ẹ bá bá àgbàlagbà ṣàdéhùn ẹ ṣìkà rẹ o àtọ́jú àgbà ni o ẹnìkan ẹ bá àgbà jẹ́ o sọ̀rọ̀ mi ti yé yín báyìí n ò fẹ́ bẹ́ẹ̀ n ò fẹ́ bẹ́ẹ̀ ntọ́ bá jẹ̀tọ̀ kálukú ẹ fi lè lọ. àtọ́jú àgbàlagbà ni. kábíyèsí kábíyèsí ta ni rojọ́ bù dandan ni kẹ́ni tó bá ṣe ń di pẹpẹ ó jẹ́ ń di pẹpẹ èwo làbúrò fẹ́ jẹ́ ìdìpẹ̀pẹ̀ ká fẹ́ gbé pẹ̀pẹ̀ lọ kí ló dé kí ló fẹ́ jọ bú. omi labu ó rí mi ni mo rò pé wo èèyàn jà kó tó kù nílé èmi ni mo wà ń jókòó lọ wá ń sẹnu yánmọ́yánmọ́ pé ìtàrújọ jẹjọjẹjẹ jẹ́ ń di pẹ̀pẹ̀ ṣé bí ìwọ omi labu yìí náà lọ́kọ́ gbé àkànmú wá tẹ́ ẹ lérí tẹ́ ẹ lè ka ẹ̀ lógún lẹ́ẹ̀dà ọgbọ̀n ni tí mo fi gbà ẹ sì tí tí tí tí gbogbo bẹ́ẹ̀ ti ń kọ́ sí mi ni mò ń rí ẹ sì ti pa òtó bẹ̀rẹ̀ ọ̀ọ́kà n ó fi yí ọ pé ẹni abálábà ń bàbá ẹ bá mi láyé ni gbogbo ọ̀nà ni mo sì jù ọ lọ ìwọ̀n dáṣẹ́rí àfọ́ tí ó tún yàtọ̀ síta àwọn táwọn wí. kábíyèsí o ara rẹ̀ náà nù bàbá ìfẹ́ mọ̀ pé òun ti dàgbà béèyàn bá dàgbà tán yí yógun jà ni wọn ìfẹ́ sá lọ kí wọ́n tún yàn wọ́n bá yàn ẹni àbàgbà nǹkan lọ́wọ́ rẹ̀ ṣé bá a tu àbà ni wọ́n sàkàn kì í tè mọ́lẹ̀ bígbà tí ológbò bá kì í èkúté mọ́lẹ̀ ni. ò sí mẹ́nu ẹ̀ kéèmì ọmọ tùyàn kí mọ bàyàn ń bí mọ bá dé yìí nígbà ẹ bá gbé àwọn ẹ̀bà ẹ mọ gbọmọ ẹlẹ́bà jó kẹ ẹ yóò tẹ wàá dọkọ olóhùn ẹ mẹ ara ìṣẹgbẹ oníbọn o. a bà wọ́n ni a tù wọ́n ni ẹ kò ní í dáa ká lọ́lá ká máa fọlá láàán tí ètí ìlọ́lá ẹja ti bí kinní kan wo abẹ́ ẹ̀ gbọ́ ajá òde ìwòyí ló mọ ewúro òde ìsìn ilé ṣáà wo la sì fi gbàdá lọ́wọ́ àgbẹ̀ ẹni a bá fẹ́ gba nǹkan lọ rẹ̀ ó di dandan ká sá àlọ́fo ká tù ká bà ká lè bá àrítọ́wọ́ ẹ̀gbà ni bẹ́ẹ̀ mi ṣe lérò bóyá ọjẹ́ nu. ọ̀rọ̀ tẹ́ ń sọ náà dáa lóòótọ́ ọ̀dà ṣùgbọ́n bẹ́ẹ̀ bá wo re o. gbogbo wa tẹ́ ń wò yìí kí ni ṣe yín tẹ̀ ń ṣe báwọn wọ̀nyí ṣé ẹ̀ mọ̀ pa àti dàgbà ni ẹ wo ẹja gbígbẹ ni gbogbo wa bá a bá sì ní ẹja gbígbẹ báyìí o àfẹ́ tó ká àbá fẹ́ ṣe olùyẹ ọrùn wómúwómú ni àìṣe bẹ́ẹ̀ ẹ tọ́jú àgbà ni ntọ́ bá jẹ́ tó àgbà ìfi lé àgbà lọ́wọ́ ẹ gbọ́ bí ntí mo fẹ́ kẹ́ ẹ ṣe nu tí mo fẹ́ kẹ́ ẹ ṣe nu wọn fẹ́ jẹ̀gbà kankan wọn fẹ́ wàhálà kankan ntọ́ bá jẹ́ bí àdéhùn ẹsẹ̀ ẹ̀síkà rẹ̀. kábíyèsí kò sẹ́ni tí ò síkà àdéhùn èyí tó burúkú náà ni kápárò fẹ́ jẹjọ lóko yìí lọ àìwíyùn mọ́ àìtó ń sọ̀yùn mọ́ èyàn ti tán bẹ́ẹ̀ nu ẹ ṣètò àgbà ẹ tọ́gbà. ìdí pàtàkì tá a fi pè yín èmi mọ̀ pé ọ̀kan pàtàkì nínú ìlú yìí nínú ọ̀dọ́ ìlú yìí nìyẹn ẹ sì mọ̀ pé òṣìṣẹ́ ìjọba là wá ẹ wo oru àkàndé mú wa o gbogbo bákàndé ṣe ń ṣe kò tẹ́mi lọ́rùn yíyọ láyọ̀ àkàndé o. ẹ wo bí tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ kúrọ́ àti àkàndé ni o àti àgbákin ni o wọn ò tún á gbé sáré. àwa gan ò fẹ́ wọn mọ́ lórí ìjọba yìí tẹ́yìn bá ti ń dáná ẹ jẹ́ káwọ̀ ọmọ kò bẹ́ẹ̀ bá ti ń dání gbígbẹ̀ ló kù fáwa tó ah, ti yé yín. àyíntà ń wí náà nu kẹ́yìn ó tì à ń dì káwọ̀ sì gbé ni kò sí kíní kan kò sí wàhálà kankan bẹ́ẹ̀. Ah, ah, àánú tí yóò ṣe mí ìwọ tó o sì mọ̀ tó o sì mọ̀ eh, àkàndélé tiẹ̀ ń perí rẹ̀ lẹ́ ń perí akọni rẹ̀ lẹ́ẹ̀fi dà lálẹ́ gàràgà àkàndé eh, bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ àkàndé ìbùlẹ́ẹ̀fì bàbá àtẹ̀ sí àgbàkin ìbùlẹ́ẹ̀fì sí wo mi wò ó jẹ́ sọ nìkan fún ọ kò sí ní tẹ́ ẹ fẹ́ fà nù lùí tẹ́ ẹ bá lẹ́ yọ tàgbà kínlẹ̀ tó lè ṣeé ṣe látijọ́ àti ń fà sóṣè sóore rí ni jẹ́ sọ fún ọ rántí gbogbo àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ òṣìṣẹ́ tó ti lọ báwọn ọba ti ẹ̀ mọ̀ ìwọ ọmọ yẹ àwọn ọ̀dọ́ tó ti rìn lárìn sọnù ni. wo ẹ má sọ yẹn o kò sí ní tọkàn mi o ẹgbẹ́ lèmi kò lè ràn mí àmọ́ tó bá ń kú wọn máa kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ kejì. ṣẹfẹ máa fọ ọwọ́ ọwọ́ rẹ̀ àbá ti ṣe tán o láti ṣèwọ́de o bàbá ẹgbẹ́ bá wájú àtàgbà kí o àtàkàdé o pípa lọ lọ́wọ́ má bẹ̀rù kú má bẹ̀rù kú ọ̀rẹ́ mi. ẹ kú ọ̀rọ̀ ìlú a máa jú wa ṣe tó ẹ̀yin kí ni àwọn nígboro. ẹ ṣeun ṣé ẹ ti rí bẹ́ẹ̀ ṣe fún wa ìyàlẹ́nu ló jẹ́ fún wa àmọ́ bẹ́ẹ̀ lè ṣètò bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọbìnrin tí wọ́n wà lẹ́yìn mi pátá ni ròyìn yín o wọ́n ní gbogbo ohun tá à ń béèrè pátá tèmi gangan mọ̀ fara mi gbogbo ẹ̀ lẹ́ ṣe fún wa bẹ́ẹ̀ ni kódà gbogbo àwọn aráàlú yìí àti nílùú òdì kejì gbogbo wọn ni wọ́n ń pariwo yín wọ́n lákínrógun wọn ní èèyàn ní èèyàn ńlá ni. kò sí rọ́ńbẹ́ kì í wá sínú ìgboro nìkan tó fi kárí gbogbo ìgbèríko ni àwọn ìyàwó àgbẹ̀ wọ́n ní akínrógun yìí ni o akínrógun yìí láàbà lọ ẹ mo wá tún ṣèwádìí délùú abínibí yín tẹ́ ẹ bá tún dán àwọn náà tún ní a ó ṣe gudugudu méje òun yàyà mẹ́fà. <laughs> bẹ́ẹ̀ ni àfàwọn méjì àwọn méjì kan ni o ni wọ́n sọ àsàmásí ọ̀rọ̀ lẹ́nu wọ́n ní gọ́tà àwọn o akérògùn ọ̀bọ̀n kò títí àdúgbò àwọn kọ̀dá gbágungbàgun ní gbogbo ẹ̀ rí. bàbá ṣe gọ́tà tá a ṣe títí àwọn ò rí pé nínú owó táwọn fún wọn. ó dọ́dọ̀ wọn. Ah, wọ́n ń jẹ́ ń bẹ́ẹ̀ mọ́lẹ́. wọ́n ń jẹ́ ń bẹ́ẹ̀. ẹ owó la tún fẹ́ fi ṣe gọ́tà àbẹ́ wo la fẹ́ fi ṣe títì. wọ́n ti àtúnfì gbà kan pé ah, akínrẹ́gun o bùtẹ́bùdanu ni mo ní ah, rárá o hmm. ẹlẹ́yinjú àánú ni o èyí ṣe bùtẹ́bùdanu o ìyún ni ẹ má sọ o. Hmm. kéde máa wo kí la ti ṣe gan kí la ti ṣe bí ìbá ṣe àwọn afẹ́mọ́ jẹ máfọ́mọ́ yó àkàrà olóhùn òkun kòkó ẹni tó jókòó tí kòkó ní òfà ní òfà yẹlẹ ah, pápá ìyá àgbà kẹyẹ ìdajì owó tá a lẹ́tọ̀ọ́ sí ló ń kàn wá lọ́wọ́ ah. ìdajì lòun ń gbà sọ́hún. Ah! ẹ wá wo olóyè bó bí ẹ ṣe bí ń bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe máa hùwà torí kò sẹ́ńtórí ààrẹ hùn. ládùúgbò owó máa tún dọ́dọ̀ ọtí a èèyàn ò lè mọ̀ pé ó ti ń dáwó méjì torí ti ń dọ́dọ̀ wa lásán gan-an àwa ti rò pé gbogbo owó ń bọ̀dì sọ́dọ̀ yín ni ti bọ́ sọ́wọ́ wa ti bọ́ sọ́wọ́ wa. Akínrógun hmm? ọgbọ́n sùúrù àtọgbọ́n àgbà tẹ́ ẹ ti ń lò bọ̀ látẹ̀yìn náà ni ẹ yá máa lò sí. Hmm. ọgbọ́n àgbà yẹn náà ni màá ni màá mú lò torí mo rántí ọ̀rọ̀ ìyá mi ìyá mi á ní àgbàlagbà ṣe inú kò dòrò. Hmm àgbàlagbà ṣe ló kò dùn òun máa ṣe wà nínú rẹ̀. àgbàlagbà ṣe ló kò dùn. àmì báyìí bá bàjẹ́ elédùnwà tó fi síbi òní mú ẹ kú o ah, pẹ́pẹ́pẹ́ ló wúṣe nílé àárọ̀ ẹ pẹ́ ẹ pẹ́ ẹ sin àwọn ọmọ yìí débi ẹ̀rù tí ní bà wọ́n ah, ah. wo ẹ jẹ́ wọlé mú nǹkan àlejò yín jáde. Baba ọ̀rọ̀ àkàndé ni àkàndé tẹ́ ẹ fi kékeré tọ́ lẹ́nu wò nígbà ẹgbẹ́ ńlá lè lọ́wọ́ mo ní hmm. nílọ́run ló dọ́wọ́ ẹ̀ yìí ni àkàndé ló bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ẹ̀ báṣá báṣá báṣá báṣá kí lọ́nà àbáyọ. kí ni tí àkàndé ń ṣe tí òṣùwọ̀n ọjà. ẹ dákun náà kí ni ò ṣe mo ní kí ni ò ṣe náà ẹ wo ẹ má jà fi ọwọ́ tí ò dé má jà fi bọ́n tí ò dé amọ́lẹ̀. ọmọ bíi ọwà ni gbẹgbẹgbẹgbẹ sọ ariwo ìyàwó ni à ń pa ń bí èmi mọ̀ sí ọ ni ẹdùn náà yà kí amọ̀tí ń tóbi gáréèjì wo lọ amúwáyìn. ẹ dákun ẹ dákun ah, ah. wí tó fẹ́ wí. ẹ mọ̀ bí sẹ́ẹ̀rì ó kàn láàánì ó kàn láàánì ẹ wò sẹ́ẹ̀rì àwa tí a jẹ́ oníṣòwò ọkàn wo ò balẹ̀ bàbá ti múra ọjà pa àrùn ọjà báyìí inú fọ àyàfu ni bàbá wa dọ́jọ́ ọ̀hún bàbá ṣe ń gbọ́ òye lókè láàmú gbọ́ òye sálẹ̀ ìgò àdá ni wọ́n yọ àfìgbà tá a bá tó délé lọ́kàn wo tó balẹ̀ pé àti ìkú ṣe wá rí bàbá bàbá ń bá rí rẹ̀ àwa tá a jọ sọ̀rọ̀ adélébọ̀ báyìí àlùwọ́ wọnú ni wọn máa ń nà yín wọnú àlàpà kí ni wọn máa ṣe fún yín ládùúgbò. bàbá kò sí eróyìn ẹ ṣàjọ lọ́wọ́ sí dájú èyí o. <laughs> ẹ ó fọ ọmọdé bọ ni bó ṣe ń sọ ọmọdé bẹ́ẹ̀ ní ṣàgbáǹlù ẹ já sòótọ́ ọ̀rọ̀ o bàbá ìlú ò rọgbọ bẹ́ẹ̀ bá gbọ́ gbì lọ́tún ẹ gbọ́ gbì lọ́sì bẹ́ẹ̀ gbọ́ gbì wájú ẹ gbọ́ gbì lẹ́yìn. ìbọn kọ́hún. ìbọn nírọ̀jò bàbá pàápàá jùlọ àwa tá a jẹ abiyamọ tá a ní àwọn ọmọlé gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọmọ mi kùnrin tó bá ti wọlé bàbá ìyìn lè sùn ìyìn lè wo àfi tí n bá rí wọn báyìí tí wọ́n fẹ̀gbé lélẹ̀ ní yìgì lẹ́yìn kò bàbá kí ló dé ìlú òrọ̀gbọ̀ o ẹ bá gbà nǹkan sí sí. kí ni kí ni ìyìn tó jẹ́ pé olórí agbófinró gangan fúnra rẹ̀ òun gan sá kíjokíjo láàrin ìlú ká má ti wàásọ ti àwa ah. mẹ̀kúnnà lásán. agbófinró àwọn ọlọmọlẹ́yìn. Ah. agbára wọn tó bù kèlè tí ń gbọ́n bẹ́ẹ̀ bó ṣe fẹ́ yóò mọ ni ṣé bí n bá tiẹ̀ lọ́nu ntí tán lè gún ọdún ọmọ alágbàáná ọmọ aráka àjẹkọ èjì ọ̀lọ́ èyí lọ́kọ́ irú èmi náà lọ́gbọ́n wọn ní kí sùgìdì ọmọ ṣe parun lọ́mọ àgbẹ̀ fi ń ṣera wọn léèbù òṣàtìrú wa bá ń sìn agbọ́dọ̀ fìdí ẹ̀ hàn mẹ́ni bí ẹ̀kọ́ yóò sọ wọn parun ọgbọ́n tí mo kọ́ nu ebémi náà bímọ tó kàwé tó rìn jìnnà tó rè lu òkèrè tó sì lóye tọ́lẹ́kọ̀ọ́ ntí n bá ní ó ṣe fún yín ní ọmọ ṣe bọ́ bá lọ tán àfọlátàn tiwa náà lẹ́nu wò. àgbà kin adẹ́tẹ̀ àkàndé tó ra lá kèrè ọwọ́ kó ilé ìtura ó bá ti ń béèrè ni. ọ̀tàn rẹ̀ ilẹ̀ ìṣú kọ́ mọ́ mọ́ ẹ̀yẹ ìfòkọ́mọ́ bá ẹ̀yìn ẹ̀ràn lọ ẹ̀ sá máa lùlù ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ fún yóò jó ńgbà tí bá ń jó gbogbo ọ̀tá gbogbo ọ̀rẹ́ rẹ̀ àdọ̀tẹ́ gbogbo ayé òrìnà rí i ká tó lé ọmọ bíbí inú ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kọ̀ lé èmi mo sọ bẹ́ẹ̀. ẹ fi ilẹ̀ ẹ fi ilẹ̀ ọkọ̀ ẹgbẹ́ àṣẹ. ìlú kílẹ̀ ní ẹlù fún yín. a ní ẹ máa lulu ṣiṣẹ́ sẹ́rí gbogbo sẹ́tẹ̀ ìran wa àwa ń jẹ àmọ́ bìkan wà torí ẹ̀ ṣiṣẹ́ sí ẹ̀ ṣiṣẹ́ bẹ̀ torí ẹ̀ ní ẹ̀kọ́ òṣèṣojú mú mu gbogbo ń tẹ̀ ń kólé òdùn bẹ̀ ọ̀nà wo ló fi fẹ́ gbà dùn bẹ́ẹ̀ ọ̀nà wo ló máa gbà dùn bẹ́ẹ̀ olórí òṣìṣẹ́ nígbà tó jẹ́ wípé àgbà kí ò jẹ́ rí mi kò jẹ́ rí mi. ẹ ẹ yẹ wo ẹgbẹ́ wo ṣe rí gbogbo sẹ́tẹ̀ bá rẹ̀ bẹ́ẹ̀ báyìí ẹrẹ hmm. kì í ṣe pé ẹ pé ó má jẹ kan ní tẹ́ ẹ̀rẹ́gà yóò jẹ mọ́ sẹ́ sẹ́ wá ara gbà akin hmm. akin ogun akáni kò lè fún wàrà ó sì lè da wàrà ẹ ṣe rí bá a bá pe wèrè lọ́kọ ìyàwó kò pẹ́ mọ̀ sí nǹkan tá a ṣe ẹ̀yin náà wá bẹ́ẹ̀ ṣe máa bẹ́ẹ̀ bá ti ń jẹ́ ọ̀tọ̀ ẹ máa pawé sórí òbí ẹ̀. o tọrọ wa tọrọ torí ó tiẹ̀ ti fẹ́ kàn ní òun látìlẹyìn kankan tí òun ó ṣe fún mi. ṣe é gbọ́ nìsín ṣe rí nìsín ẹ mọ bẹ́ẹ̀ bá ti ń jáwé sórí òbí rẹ̀ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ̀yin ilà wà wà gbẹ̀ngbẹ̀ bíi ké. ẹ màláńtì ẹ mọ gbàgbé bí mo ti wí o. alátiṣe mi àmọ́ àtiṣe ara ẹ̀ ǹjẹ́ gbọ́ bí gbogbo ẹ̀ bá sì ti jẹ́ àárín nǹkan bíi ti tẹ́lẹ̀. wàá gbà <laughs> o lè ṣe wàá gbà. akọkọbalẹ̀ òṣìṣẹ́ bẹ́lẹ̀ yín yín o. olórí òṣìṣẹ́ ṣé ò ń sọ fáwọn òṣìṣẹ́ pé ètò ń tò sápò ẹ. ẹ dá Àkànmú padà sípò rẹ̀ gẹ́gẹ́ báwọn ìgbìmọ̀ ṣe sọ. ká dá Àkànmú padà sípò. bẹ́ẹ̀ni kábíyèsí sẹ́yìn ò mọ̀ pé bàbá ilé dá àkànmú padà sípò bí àkékù ejò lọ́rọ̀ rẹ̀ ó dáa tí ó padà mọ́ sọ̀rọ̀ bí agbọ́n. àìrọ kò rí bá òun ebi wọn bá péréte àsìkò tó kù tí ó lò náà ni ó padà lọ lò. bàbá wa níwọ̀n bá tó kù ni ó padà lò tó bá débẹ̀ tó bá yí dande máa lọ tó lóun ó tuntun mi lò. yóò bá tiẹ̀ ṣe mí yóò sì jàtẹ́gùn ọ̀fẹ́ lẹ̀ díẹ̀ náà. Ah, bàbá ẹ sì rò bí òní látẹ̀yìn tú jẹ́ n sọ kínní kan fún ọ o àbọ̀ gbọ́ tá a bá ní yàgbà àyà táwa náà fi kí apàṣẹ nílùú kẹnu wọ́ tó lẹ̀ ọ̀rọ̀ ọ̀gbìnmọ̀ la gbọ́dọ̀ tẹ̀lé mo sì fẹ́ kọ́ ọmọ kínní kan dájú wípé ní àkànmú tó ń wò yìí àwọn èèyàn fẹ́ràn rẹ o àwọn èèyàn rẹ fẹ́ràn rẹ tá a bá wá ń fẹ́ dùnnú wọn àfi ká ṣe tiwọn náà ọ̀gbọ́ ká má bàa di àgbà míì o nítorí pé gbogbo àwọn èèyàn rẹ tí wọ́n fẹ́ràn rẹ tí wọ́n sọ̀rọ̀ rẹ ní dáadáa tí wọ́n bá kọ̀dí padà sọ́dọ̀ tiwa náà tí wọn ò sọ̀rọ̀ wa dáadáa mọ́ sọ ma pé kọ̀kọ̀ bójú mu nù àbọ̀ ọ̀gbọ́ bó ti rí nu bó ti rí nu. ìràwọ̀ ọ̀sán lọ̀rọ̀ àkànmú o bó mm, mm. ti rí nu. Hmm, òdodo ọ̀rọ̀ rẹ̀ lóòótọ́ o lóòótọ́ la ti padà dé láti sìnlú ṣùgbọ́n àsìkò tó kù ò tó nǹkan hmm. ìlú fẹ́mi lóye lóòótọ́ ṣùgbọ́n adégoróyè ò fẹ́ ń joyè akínrógun ó ní mi mo bá ti ṣe léyìí tán kí n máa gbalẹ̀ wa lọ. Hmm, ìjọba ṣé bí ẹ̀yin kọ́ lẹ́ẹ̀ tó padà jẹ oyè akínrógun. èmi kọ́ o àròjù rẹ adégoróyè mọ́ o lóòótọ́ ló lóun ọ̀ràn ró àmọ́ àwí ìyanu pọ̀ kò mẹ́nu kó ń bí ọ̀rọ̀ àná hmm. ẹ dákun ẹ̀bẹ̀ kan ni mo ṣàfẹ́ bẹ́ẹ̀ ẹ bá ń ṣàtìlẹ́yìn fún tẹjúmádé ọmọ ìyá mi ó lọ́gbọ́n ó sì lóye tẹjúmádé tẹjúmádé ọgbọ́n kí ló ní. èèyàn burúkú ni. tẹjúmádé ó burú èmi mọ èèyàn kúkúrú bìlísì bẹ́ẹ̀ rẹ tutù lẹ́yìn ó gbóná nù tẹjúmádé tó jẹ́ pé onímọ̀ tara ẹni nìkan ni dìmọ̀jẹ́ ni ó gbèrú ni àfọ̀nìkan ẹ wá rí paríparí gbogbo rẹ onígbèraga yóò ṣe kàkàkà bí ẹni pò nìkan. àwé àwé ìjà jàmẹ́ ń bẹ̀ ipa abẹ́rẹ́ ló kùn ún tọ̀ ẹ̀yin àkànmú gbogbo ntọ́ bá ní àṣì ńlá àṣì àmọ́ bẹ́sìn rẹ̀ bá fẹ́ mórí wọgbó sọ́ọ̀lì máa fàjánu fún. n lè fàjánu rẹ n bọ́ ọmọ ìyá mi ni bá gbèjà ní wọgbó nǹkan. kò tó bẹ́ẹ̀. ẹ kò yín ò lè tàbí ẹni ó mà ti dé olùnàgún náà ni ó mà ti lọ rẹ. kò tiẹ̀ tó bẹ́ẹ̀ kò tó bẹ́ẹ̀. mo wí o èmi wí tèmi o ah, mo wí o. ẹ kú dìde ẹ ṣeun ẹ lè wá àbúrò rẹ̀ ẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ olójú gbogbo ayé lọ ẹ̀ tó. ẹ eh, dókítà ẹ máa ṣe ẹ kú akitiyan àmọ́ mo wá ní kí n béèrè báwo wá ni ṣé kí lè rí sọ́npa ọ̀rọ̀ àgbà kì í ṣàgbára yín ká báyìí. babolóye a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo sì fẹ́ jẹ́ kẹ́ fi ọkàn balẹ̀ dáadáa torí gbogbo bá a ṣe ń ṣe à ń fún wọn lóògùn ṣùgbọ́n ó kàn jẹ́ pé gbogbo oògùn tá à ń fún bàbá wọn ò yíra padà dáadáa. ẹ̀yin tí mò ń sọ náà rèé èyí tẹ́sán yìí lọ́rọ̀ ẹ wo gbàgbára yóò bá ní ká ṣe ká gbé wọn lọ sókè òkun. kọ́kọ́ gbọ́dọ̀ ṣàgbá kí o. ẹ má ṣe náà á ṣàpá wa mo ti ní ẹ fọkàn yín balẹ̀ ara bàbá ò yá. àmín ẹ ṣe tó ẹ ṣe dókítà ẹ máa lọ́ọ́ ti. ìwọ̀nba lè máa ronú mọ́ ǹjẹ́ gbọ́ ìwọ̀nba lè máa ronú lọ. lóòótọ́ èèyàn ni bàbá abẹ́ẹ̀kọ́ bàbá ṣe kúkú méje yàyà mẹ́fà nígbà tí wọ́n wà láyé. àmọ́ bàbá wa sunkún láti èní dọ́là ohun tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà mo dẹ̀ wá rí nírìí wípé kí a má bàa jẹ́rú yín báyìí òun ni. Eh, àgbà tún fìrú àwa sẹ́yìn ẹ lọ fúnra yín lọ́kàn balẹ̀ gbogbo ìṣòro tẹ bá ní ẹ jẹ́ kí n máa gbọ́ gbogbo ìrànlọ́wọ́ tẹ bá nílò owó tẹ bá nílò ẹ máa sọ fún ìmí akínúgbò máa máa pèsè ẹ fún yín. ẹ rí nírí wípé bàbá kú bàbá kú ni ǹjẹ́ gbọ́ ẹ ṣe jẹ́jẹ́ o ìfúra yín lọ́kàn ẹ máa ń ṣètò bí àwa kọ̀mí máa wá. Wa fún yín láwọn owó kan ṣẹgbọ́n kẹpin láàárín àlàyé ìfìlà yín lọ́kàn balẹ̀ o. ó jàre ẹ rọra o ẹ gbọ́. ṣé bẹ́ẹ̀ yẹn ṣe kú náà nù bàbá tó ṣe pé tábà tí ìdọ́dọ̀ wọn báyìí à ní jẹun tábà dọ́dọ̀ wọn à ṣe nǹkan kan wọ́n kàn kú tú ẹ wọ́n kú tú ẹ láìsàdìẹ. àwa yẹ ebú kan ò sí o. ẹ dúró o ó dà kí bàbá sọ pé àwọn ò fowó rán dírẹ́bà wọn sí wa bóyá kí n kú fẹ̀ kan lọ pàdé wọn. ayọ̀dé èèyàn bú ni ọ́ o lè sí ni ọ́. ha alájẹ mọ́ra ni ọ́ o sì á fẹ́ràn owó báyìí. torí kí la fi wá bì torí kí la fi wá bì. oníjẹkújẹ ni ọ. tábà gbowó ọ̀hún sáàjọ náà náà kọ ni. oníjẹkújẹ alẹ́ amúdà. Ah, ẹ lẹ. Ah, akérògùn. ṣé ẹ bínú. Ah. kò sí bínú ń bẹ. inú táì bímọ ẹnìkan fi bínú. mo ní sáré yà sáré ṣètò kankan ni. ẹ̀yin ò dà mm-hmm. ẹ̀yin ò dà kì í ṣe bẹ́ẹ̀ yàn. kó ta wá ní ah. ah, olóyè. ọ̀rọ̀ wa ó tọ́pẹ́ ó jọ. àrùn fáyọ̀ bí ó sọ pé. Hmm? bí àgbà kì í ṣe lọ́ntì ẹ̀ nìyẹn. Mm. jagunlabi fo fẹ́ǹsì. bó ṣe yẹ orí nù. ẹ dúró náà o mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ akínrọ̀gùn hmm. ọgbọ́n wo lakínrọ̀gùn dá tí àgbà akẹ́fẹ́ ìráyè fo fẹ́ǹsì tó fi lọ́kùn sí. èmi bá wo ayálóde èmi bá wo ó ṣe àwọn àyànfẹ́ ọlọ́run lọ́lọ́run bá ní òrè mm, mm, mm, lẹ́pa. òrè lẹ́pa. ayé oyè ọlọ́run. oyè oyè oyè. Ah, tí wọ́n bá wí pé nígbà òní inú èèyàn dùn jù láyé òní ni. ó wá túmọ̀ sí wípé a ò lẹ́nìkan bá ṣe àpapín mọ́ gbogbo ohun tó bá ń wọlé ká máa fi tọ́jú ìlú ká dẹ̀ máa tọ́jú aráàlú tán. bẹ́ẹ̀ ni owó tó bá tún wọlé sọ́wọ́ yín èyí tí wàá wọlé sí àwa yìí lọ́wọ́ yóò tún rú gọ́gọ́gọ́. ẹ bẹ́ẹ̀. Ah, ah, ah, ebe yìí ni. ẹ wẹ́wẹ́ wo ẹ fi ọ̀rọ̀ àgbà ké sílẹ̀ ìyàn ti délẹ̀. tó wẹ́ pẹ̀lú ẹran àgbẹ̀ ó ti dáa èyí ti rí kí la ṣe akẹrọgọ wò ẹ wà àwọn èèyàn ẹ wò wọn ẹ ah òde o. akẹrọgọ ẹyìn wọlé lọ ẹ díjú ẹ a yanjú ẹ ah, ìyálò o la yanjú ẹ. Hmm. lóye lọ́kùnrin lóbìnrin kò ní bàjẹ́ kò sì dúpẹ́ lọ́wọ́ yín. ní gbígbé tẹ́ ẹ gbé mi wọlé gẹ́gẹ́ bí oyè akérògùn tí mo jẹ ṣe rí ìjọba tànátọ́ lọ ẹ mọ́ lókè bá ti bá ṣe ṣe làwọn òṣìṣẹ́ tiwa o ìjọba eléyìí yàtọ̀ o ó yàtọ̀ gédégbé gbogbo yín ṣe mọ̀ yìí pé mo lọ sókè òkun níwọ̀n bá gbà díẹ̀ gbogbo títí ń ṣe ẹ̀ lọ́hùn àgbéwá síbí yìí ká tún lu wa ṣe ẹni pé táwọn gbọ́ngbà kan ni pé ìlú ọ̀dà ọ̀dọ̀tí gbogbo eyín ni yóò yí padà báyìí gbogbo tá à ń bọ̀ lókè òkun làwọn náà fẹ́ fún wa nílùú tiwa yìí náà kámọ́ yìí pé ìgbà ilé yìí ó tiẹ̀ yàtọ̀ hmm, ìgbà ilé yìí kì í ṣe gbajà gidigidi gan táwọn máa jà lókè táwọn máa jà ń sálẹ̀ kò sẹ́ ẹni tọ́wọ́ bá tẹ̀ yóò fi mú dánrin o kékulí ó gbọ́kọ́ sọ fún toko kárùn gbọ́kọ́ sọ fún bẹ́ẹ̀ o gbogbo èèyàn tẹ́ bá nílẹ̀ gbẹ̀kẹ́ jẹ́ kó yé wọn dáadáa ẹ̀yin ti yín àfẹ́ nígbàgbọ́ nu yín tó nǹkan torí wọ́n ròyìn tẹ́ ẹ dánwò níjọba tó lọ kò ní sáàyè lẹ́yìn fún yín báyìí o bàbá awù yẹn ṣe dáadáa báwù yẹn má ṣe dáadáa ẹ bàrà yín bẹ̀. kábíyèsí á ṣe dáadáa. tí wọ́n yìí fún yín nù. friday ẹ mọ̀ dájà wa nù ṣé ẹ mọ̀ pé bàbá mi àtàkìrógun náà jọ ní ilẹ̀ yìí ni wọ́n jọ ń ṣe ilẹ̀ yìí ni. ní kí ni tó wá lọ́la kìrógun ọ̀hún ó lọ́ mọ wí tó bá fẹ́ wí lọ́hún. lẹ́nu ẹ̀ àti ìwà àtọjà rẹ ẹ lọ rè mọ sọ̀rọ̀ nígbà akílógún ẹ sì wọ́n máa dájọ́ wọ́n dún gbogbo ọgbà kí ló dé náà kí ló dé náà ẹ mọ sọ́ọ̀dì ni sọ́ọ̀dì ni sọ́ọ̀dì ni akílógún àti ìwà àtọjà rẹ ìpàdé lọ́dọ̀ akílógún àti ìwà àtọjà rẹ. kí ló dé náà ìkànnì yẹn lọ àwọn kan lánàá jàǹdùkú ìwà àpáta iná gbàgbóró kan á lè sùn á lè wó àwọn èèyàn tó kú òǹbẹ ẹlòmíì tó débẹ̀ àwọn èèyàn tó tún wá débẹ̀ yìí tí wọ́n tún wá burú ju ẹni tá a ti lérò lọ àwọn èyí mọ ṣe ń wó búkà iná fi gbogbo ọjà ṣòfò Elédùmarè mọ̀sánú wa o mọ̀sánú wa o. Ah, wà mọ́bí tá à ń lọ o. babolóye ó ní ara wọn ni gbogbo pété ní kọ́mọ́ tó gbá sí mọ́ nílùú ibẹ̀ wọ́n ń tó gbá sí kódà àwọn ikú rẹ̀ ti sá lọ. bẹ́ẹ̀ ni ó tún wá tún fi kún ọlátẹ̀yìn àti bàbá òun làwọn jọ ń ṣètò inú ìlú yìí. ń gbọ́ lẹ́nu ẹ̀ tani bá bẹ́ẹ̀ lẹ́yìn náà mo tàbí bá bẹ́ẹ̀ lẹ̀. olúwa mi ọmọ mi ni ẹjọ́ ẹjọ́ olúwa mi ẹ̀sánú ẹ mọ̀jú wọn mọ̀ mi lọ sọ. bàbá fẹlẹ ìjọfẹ àwọn tó kù náà wọn ò lè mọ ibi tó wàhálà wà ah, ọyẹ bá mú lọ. bàbá mi ẹdá pé mo jẹ mú mi lọ akúrògùn ẹdá àkùn ẹdá àkùn. ṣé tí wọ́n di ni. wo ọba ń bari amẹ́ ìtàsí ọmọ ọlọ́mọ yá fẹlẹ ìjọfẹ káwọn yòókù ò lè mọ̀ wípé tẹ́ bá ti dán wàhálà wà fún wọn. ẹ má wàá jẹ́ orí báwọn. ìtí mo ṣe mo ti ṣe. ẹ má jẹ́ orí báyẹn sànú. kan etí inú wọn ti di ọyẹ kó ẹkó ẹkó ẹkó idiot bàbá ọkọ ò ṣe ẹwù. aládùúgbò aládùúgbò ẹ wọn ti di ẹgbà wá. àgbà wẹ̀ ọ́ ó jẹ́ gbèsè ó ti jẹ́ gbèsè gbèsè ọ́. ẹ káàsán bàbá. ta ń tó gbá bí. ẹ̀yin náà ẹ̀yin náà ni ọjà yín ni. ọjà ta ni ó dàbí ẹni pé ẹ ní ọ̀rọ̀ gbọ́ ṣé wọ́n ṣe sọ fún pé ká ẹ má tọjà sẹ́gbẹ̀ẹ́ títì mọ́ ni àbí ṣé etí inú yín di ni. ilé bàbá ọkọ mi mo kàn ti ra ní mọ́ tawórobo yìí. iwájú ilé bàbá ọkọ rẹ ta lọkọ rẹ ta ni wọ́n gan wo àtọkọ rẹ àti wà tójú ọ̀nà sọ àgbéjà wa lónìí ni ó pé ẹ̀fẹ̀ ní etí inú á tẹ̀ lójú. ẹ dákun ẹ mọ̀ bínú àti wà àtọjà rẹ ìgbẹ́jọ́ akínrógun lẹ́ ń lọ. Ah, ẹ dákun ọmọkọ mi ẹ dákun sọ̀rọ̀ yìí tí mo fẹ́ láwọn ọmọ yín náà ìwé náà rèé. ẹ ah, dákun ẹ àfi ah, bẹ́ẹ̀ mọ̀ bínú sí mi àwọn àlejò kan ni wọ́n tún mú mi mọ́lẹ̀ nù lẹ̀ ẹ dákun mò ń gbọ́rọ̀ yín o. ó yá ẹ̀ nà ń bẹ̀ èmi ní kí n sọ̀rọ̀ hmm. <laughs> ẹ ṣe <laughs> àkànmú àkànmú rọ̀gọ̀ àṣebóṣeṣe àárè níjọ́ kìnìún àná tí mo wá tí mo wá bíbà yìí tó ń pé ká ṣàtìlẹ́yìn fún tẹjúmádé ọmọ ìyá rẹ ní kinní kan ní kankan mo wí bẹ́ẹ̀ mo ní tẹjúmádé yìí ti yàn rè ó ní kò jẹ́ síbẹ̀ kò jẹ́ síbẹ̀ láwa ò mọ̀ wípé n ti bẹ́nu rẹ ti ń bí ọnu ọ̀rọ̀ àná ti ń bí ọnu òun ló ń yòróró rẹ̀ lára wa. olóye ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ti ń rohùn èmi rò wípé ó yẹ kó lè lo ìrírí rẹ̀ àtọgbọ́n orí ẹ̀ láti fi lè tún lù ṣe ni. tún lù ṣe àbí kí ló wí kàkà kí lù ó tòrò ń ṣe ní fara ní tara alẹ́ tara oko kódà lánàá òde yìí lọ́lọ́ ju ọmọ olórí òṣìṣẹ́ sẹ́wọ̀n sọ́sì yẹ kó rí bẹ́ẹ̀. ọmọ olórí òṣìṣẹ́ nìkan ni àná òde ní ìyálọ́jà wa bá mi lé hmm. ó ní gbogbo àwọn obìnrin pátápátá ni wọ́n ti kódà sátìmọ́lé torí pé wọ́n ń tajà láàrin ìgboro ẹ dákun ṣé bẹ́yẹn bá tiẹ̀ ni wọ́n mọ̀ tajà láàrin ìgboro ṣé bí wọ́n sì pèsè ibòmí tí wọ́n ti mọ̀ tajà fún un wọ́n tún wá tún tajà tí wọ́n tún padà sátìmọ́lé níbo la fẹ́ ṣe yòdà. ó ti ń kárí lọ àti oníṣúgà ẹ̀yin ọ̀mọ̀lù tí wọ́n lù ní ìlú tí ń lù ú yé wa wọ́n hmm. ń pè ẹni tí yóò dùn mọ́ ò gbọ́dọ̀ wí ẹni tí yóò dùn mọ́ ò gbọ́dọ̀ sọ ẹni tí yóò dùn mọ́ ò gbọ́dọ̀ wí hmm. ẹni tí yóò dùn mọ́ ò gbọ́dọ̀ sọ àkànmú hmm. àwọn eléyìí hùn tẹ́yìn rí lẹ̀ ń wí hùn ọ̀kẹ́ àmọ́ iye nǹkan ní kọjá lọ tẹ́nìkan bọ̀ ọ̀dọ̀ sọ̀rọ̀ ni ebi náà lù tá a wà ìlú ìlú yìí bá a ṣe wà yìí wọ́n ti dá àṣà kólé ó gbélé tẹ́nìkan kan ọlọ́gbọ́dọ̀ náà bí kankan nítorí wá ṣẹlẹ̀ ni pé ìwé ìròyìn ọgbọ́dọ̀ sọ̀rọ̀ bí rédíò bá sọ̀rọ̀ yọ ọ́ kàbùkù wákàlùkù àrùn tiẹ̀ mọ́ra. Ah ọ̀la ẹ̀yin ẹ fàṣẹ bílẹ̀ tó bá lóun ò ní í ṣíwọ́ ọbẹ̀ ṣíṣe ẹ fò sí kálẹ̀ tó bá lóun mọ̀ sìkà táwọn ò mọ̀ tẹ̀sẹ̀ mọ́rin ni ẹ wò mí ogún ọdún bọ̀ wá kọ̀la àgbo wa tó tàdí mẹ́yìn báyìí agbára ló lọ mú wá. ẹ kọjá mú agbára wa ni ní kíákíá. agbára kí ni agbára kí ni agbára kí ni kó mú wá agbára tí ó tàn wọ́n dé tí wọ́n tó wípé káwọ́ tí ọmọ ẹlòmíì lẹ́yìn. ẹ̀yin ẹ mọ wo bí tá a bá yọ. kò tí ẹ jẹ rí bẹ́ẹ̀. ẹ mọ wo bí tá a bá yọ. ibi tó dáa ni kẹ́ bá yọ lọ́tẹ̀ yìí o kò sí bá ń lọ. ẹ dákun kòkó táwọn ará òkè odò gbé wá ń bolẹ̀ gbé sí. ṣé wọn ò jíṣẹ́ fún lé ni. wọ́n wà lè jíṣẹ́ kí n tó máa béèrè. bọ́mọ ló ń bọ́ ń lé. ọmọ èwo. wọ́n sì ti láwọn ti gbé ránṣẹ́. Ah, ah, ẹ wá gbà mí gbọ́ ọmọ ti gbé wa wọn ti ránṣẹ́. ó ti gbé ràn mọ sọmọ wà lóhun ọbọ ni. Ah, ẹ wá gbà mí. Ah, ah, ṣé wọn jẹ tiẹ mọ tiẹn ni. ọ̀rọ̀ yìí wà ń fi mú o bí n bá i délé tí wọn ní àwọn òrì kòkó kankan ẹ fẹ́ fèsù lẹ́sẹ̀ o ẹ gbọ́ mi báyìí òótọ́ ọ̀rọ̀ yìí ń pé àmọ́ sọ̀hún. ẹ sì mi wótòwótò ẹ dákẹ́ ariwo. ẹ wá o ojú ajá ń ṣẹ̀jẹ̀ o èmi ò tiẹ̀ mọ̀ pé ẹ̀yin afanisẹ́yìn olóye mo kúrọ̀ra. ládàá àtàwọn ni ìwọ ń tiẹ̀ agbésẹ́ fún ọ pé kọ́ ọmọ wọlé ọkọ̀ ò wọlé mọ́ kí ni tó tiẹ̀ jẹ́ yóò gan tó gbésẹ́ fún ọ tó fi ṣe náà tangun yẹn fún ọ tó ń pè tọ́gbà rí òṣòro náà etí ẹ̀ di ni. akérògùn tó bá ṣe pété léyìn ni ó ti tó gẹ́ èmi náà ò wọlé mọ́ n ò sì wò búkà mọ́ só ti yé gbogbo èpò táwọn aráàlú ń ṣẹ́ orí ta ni lọ ebórí èmi náà ni àbí ẹbẹ́ yìí ní mọ̀lẹ́bí tí yín sórí mọ̀lẹ́bí yín ní lọ ẹ dákun n ò ṣe mọ́ akérògùn ó tó gẹ́. ìwọ ò wọlé àṣìpà òun wò mìíràn ni bá ń nwere. ọrùn wèrè ah, ah, ah. a jẹ pé n ti ń bẹ ó jèjì lọ. èmi rẹ lé. ẹ bá iṣẹ́ kò lè má yẹn gan lọ́wọ́ dáadáa oṣù ń yọ̀rọ̀. akẹ́rọ̀ ẹ o ẹ̀ máa rúru ká wà rúru. sùúrù kù níbọn mi ń rò kọjá dákẹ́ inú ẹ báwọn ìwọ ìyálòde. agbésẹ́fẹ̀yìn pé kẹ́ ẹ máa sanwó àwọn tí ń rìnrìn àjò àwọn èrò òkè àárín àkẹ́ ẹ̀ sísẹ́ kankan fún wọn. akínrògùn ẹ jẹ́ àṣẹ sùúrù sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ owó ọ̀rọ̀ owó ìlú òkèèrè yìí nígbà téèyàn lu aráàlú jìbìtì ni iṣẹ́ tá a ti ṣe tẹ́ni a máa kówó rẹ̀ jáde ká máa kówó rẹ̀ wọlé ẹnu wo làá fi sọ̀rọ̀ níbo làá pòwó lọ. kí wàá lọkàn tiẹ̀ ń bẹ̀ ó gbéṣẹ́ fún ọ ọwá ẹ ẹ ti sọ ṣèpàdé àbí. akínrógun ẹni sòrò bá a rọ gbogbo wọn lóye nǹkan kan bọ́kà àkókò mi àti yín nínú ìjọba yìí á ṣèjọba tí ò ní nǹkan tí ò ṣẹlẹ̀. ọ̀rọ̀ ẹ yé mi ọ̀yá gbẹlẹgbẹ́ ọ̀run tiẹ̀ náà. ẹ̀yin ọ̀dà ọ̀dà òsì. ẹ hmm, ṣeun mo dúpẹ́ lákọ̀ọ́kọ́ ná bẹ́ẹ̀ bá ní kí n wá pàdé yín bì tí mi ò bá wá yóò dàbí ẹni pé à àbí lágbájá yìí ó nígbéraga. Hmm ṣùgbọ́n torí pé ọkàn tèmi ti yọ kúrò níbi à ń jẹ akínrógun àjẹ akínrógun pátápátá èmi ti bọ́kàn kúrò ńbẹ̀. Ah, ah, má wí bẹ́ẹ̀ mọ́ àkànmú gbogbo òlu ni ẹ lọ́n fi ọ̀ lóòótọ́ ọmọ àlè ní rínú tí ì bí ọmọ àlè náà ní ẹ sì gbẹ̀ tí ì gbà hàn ló láwọn fi ọ ó rí ìyá ti jẹ gbogbo àwọn èèyàn ìyá jẹ gbogbo èèyàn kálukú tí a di pé kò wá sówó ń lù mọ́ kò sí nǹkan kan mọ́ ìwọ̀nba owó tó kù àwọn àtìláàwí wọn tún kó abẹ́ agbádá wọn kó ròkè òkun ni sọ́ọ̀mù á wá wòran báyìí ni. bẹ́ẹ̀ ni o èyí nǹkan lọ́wọ́ kan. èmi tẹ́ ń wò yìí ni mò ń ṣojú fáwọn ìṣòro ọlọ́mọge àti ìṣòwò adélébọ̀ ẹ dákun ṣé ó dìgbà tí a bá bẹ̀rẹ̀ owó nàbì ká tó jẹun ṣé yẹn lẹ fẹ́ ni pàápàá jùlọ àtúnwá ń lọ ń tò létí títì wọ́n ń wọ̀n rẹ̀ sí kóńgò kankan fún wa ó burú o wọ́n sì ń pé kò sówó lọ́wọ́ àwọn kò sówó lọ́wọ́ àwọn owó sì ń bẹ lọ́wọ́ wọn àtàwọn bàbá ogun wọn kí lẹ wá fẹ́ kí tiwa ó já sí ẹ mọ́ fìyà jẹ wá ẹ dákun ìwà ṣe láàánú. ẹ wò ó olóyè bẹ́ẹ̀ bá sọ pé ẹ jẹ́ akínrógun èmi lẹ́ fìyà jẹ o àti wípé gbogbo àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì pátápátá gbogbo wọn ni mo wá sojú ń bì yìí ẹ̀mẹ́yẹ ọdún ni wọn ti sanwó àjẹ́lẹ̀ wọn ti fún wọn owó fẹ̀yìntì owó tí wọn tún máa ń fún ọ lẹ́yìn ìgbà tí wọn bá fẹ̀yìntì tán wọn fún ọ ní nǹkan kan àti wípé èmi gangan fúnra mi torí ọ̀rọ̀ yín ọmọ kan ṣoṣo tí mo bí orí ọ̀rọ̀ yín lọ́ba lọ àfi kẹ́ ẹ padà sí akérògùn o èyí ò lè kan lẹ́bi níjà kémi náà kí n kó àkó ayé. bàbá ẹ ò wá sí láàánú ni èmi tẹ́ ń wò yìí àwọn àṣọwọ́ ìyá lọ́jà ni wọ́n rán mi wá aṣòwò àjèrè àwọn ọkọ̀ wá wá sẹ́wọ̀n òríṣẹ́ ìsọ̀táyé tó ń tajà tá a ti ń tọrọ kọ́bọ̀ tá a fi ń tọ́jú ọmọ tá a fi ń bọ́kọ wọ́n tún ti wò ó ẹ bò wá sí láàánú ni ẹ dákun bàbá. ọ̀rọ̀ yín yé mi mo ẹ fún mi láàyè kí n ronú sí i. kò sọ̀rọ̀ àronú sí mbẹ́ o ìdí abájọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ń bẹ nínú ìlú yìí tó fẹ́ káyé wa máa pè ń pé kò ń wájọ ìyá kérogun tí wọ́n wá pè wọ́n nígbà ọlọ́sì ti ṣe tí wàá bẹ̀yìn dandan lẹ́gbàá ni ẹ tiẹ̀ ti gbà. tí mo fi pé wọn mọ̀ ronú sí wà ń bẹ́ẹ̀ olúwẹ̀ẹ́ lè gbà tán ní ìsìn ní ó di wípé wọ́n tún wá gbowó ka ẹ mọ́lé tẹ́ ẹ̀ tún wá padà béèrè bì tẹ́ ẹ̀ tún ní í ṣe ní tó yẹ kẹ́ ẹ ṣe mọ́ nílẹ̀ mi fi ní yóò gbà ronú sí i. ní kínní àti gbọ́n ẹnìkan ò lè fẹ́ kọ́ tanná fún wa mọ́ àti jìyà ọdún mẹ́ta àbọ̀ sẹ́yìn wọ́n wá di pé gbogbo ẹ̀ ń tẹnubodò ẹnìkan á máa kan káàkiri yóò wá lóhun irọ́ pátágbá ni bí èèyàn bá gbowó abẹ́mi ń gbowó wọn náà kínní kan ò ní í ṣe ìyá ọdún mẹ́ta àtààbọ̀ àwa iṣẹ́ alájẹgbọ̀n dínú amọ̀ntàǹsì. ó dà bó bá rí bẹ́ẹ̀ ẹyin ó ti nàró mọ́ mi olóyè. ọmọ nìgbẹ́ mọ́ ta ni kí tètè hàn padà. mo mọ́ ta ní tí mo fẹ́ sọ fún yín ni wípé mo ti gbà ah, mo ti gbà ẹ mọ̀ jẹ́ àmà báṣẹ lọ ẹ jẹ́ ká máa báṣẹ lọ. ṣé ẹ gbọ́ wọ́n ní ẹ̀fọkànbalẹ̀ yín òṣìṣẹ́ ẹ̀fọkànbalẹ̀ gbogbo aráàlú pátá làwa náà lọ rè mábọ̀ jẹ́ pé àkànmú ti gbà sí alẹ́ nu ìlú ìtìtò ọmọ tá ní ó kó kínní mímú ìwádà.